náà lẹ̀ wá ń wá o. bẹ́ẹ̀ thank you baba. you are successful àdúpẹ́ lọ́wọ́ Sure. okay baba good boy <laughs> payment nìyẹn. òun náà baba. let me have it let me have it wow ṣó complete. ìbí <laughs> lọ́mọ ìgbó pé mo kàn ọmọ one trip that's good okay we're going to máa ṣẹlẹ̀ ké you know the procedure máa gbówó ìlọlẹ́sìn máa lọ confirm payment as soon as i do that you forward me your account details then Your ten percent is yours. Trust you, Abba. Hey, boy. Trust you. Nice one. Eh? Don. Nice one. Yeah. Okay, later. I thank you. Hey. Don. Shut up. Shut up. Okay, Bami Dada. dáadáa. Mo fẹ́ privilege into the nǹkan tí mo like. For most times, àwọn èèyàn kọ́ máa kú ni. Wọ́n ní mọ̀kú tó pa àwọn. Ọmọ ẹgbẹ́ ni tó bá ti kú òmọ̀kú tó pa most times àwọn ẹlòmíì tẹ́ pé èèyàn ló pa àwọn ọmọ ẹni tó pa àwọn mo fẹ́ fún ẹ privilege láti mọ ibi tó kù sí àtẹni tó pa ẹ kéè èmi dán ni mo pa ẹ o. um, spider alpha. Uh, mo ti check everything everything ti wa okay sir. o ti check abi okay what's going on where is k keda. Um, i don check everywhere today i never see k. wetin you talk. i don check this house twice today i never see k. never see k where. mo ní kẹjà ó ní owó tí ì rí kẹlẹ ni kẹjà. ẹ ẹ dán uh, èmi ti rí láàárọ̀ yìí ó ní fò jáde kó ń gbàdàgbà kó ń wọlé pẹ dé ibo ló ń lọ kó sọ fún mi. orí kẹ láàárọ̀ yìí. yes ó dẹ̀ sọ fún ẹ pé òun padà bò òun fẹ́ sáré débi kan òun ò ní pẹ́ dé kò dẹ̀ sẹ́bi tó òun lọ fún ẹ. kò sọ fún mi àtọ. ìdí tẹ́lẹ̀ ni ṣètì rìnsì ṣètì rìnsì tó bá yẹ gbogbo ẹ ní pé àdúgbò ní tẹ́pà jù ó ní tẹ́pà jù mo sì ní tẹ́pà irú ọ̀kọ́ báyìí ló máa ń kọ̀ tẹ́pà náà tó dẹ̀ bẹ́ pé kọ̀ sẹ́mẹ̀tì lára gbé fún ẹ owó lálọ́ máa wà lọ́wọ́ ẹ̀ tí kò yẹ kó sọ fún ọ̀yàn pé ní báyìí báyìí mo lọ ni tó dẹ̀ rí káàkiri with such huge amount of money what's all this rubbish now kí gbogbo eléyìí dà ó tó bá ti wá ní wọ́n ní mò ń bínú gbogbo ní tẹ́pà ṣé kíkẹ́ ìṣòro eléyìí ni owó gbogbo wa owó wa wà lọ́wọ́ ẹ̀ náà what's going on here tó wà lọ́wọ́ ẹ̀ ó ti deliver consignment tó lè gbọ́ wá ọwọ́ sọ pé wọn ò rí ẹ did you start his life ẹ pé mi. Um, baba mo ti pè like twenty times kò pick call. o pe ke twenty times. honestly it wasn't pick call. kò dẹ̀ gbé call. you you you you you can hear that twenty times kò gbé kọ́ kí ni yẹn mean now kí ni yẹn mean. ẹ see see listen listen all of you listen to me keep calling ẹ máa pe phone yẹn call you call you call all of you should keep calling títí wọ́n máa fi gbé phone yẹn it's very important owó ló wà lọ́wọ́ ẹ̀ náà kò ń ṣe kò ń ṣòkúta náà mo like irú kan báyìí mo like ẹ̀ rárá. Efizi. Don. This is your consignment. As usual, I'm going to tó yẹ now. ṣe náà. Hmm? No today. Trust me. I trust you. I know you always deliver. Please, not disappoint me. Not disappoint wow. Trust You're me. good material there. Thank you. Thank you. Please, ẹ jọjọ lọ. Ẹ máa pe kéètì tó máa fi gbé kọlẹ̀. Ṣé gbọ́ mi? Okay, sir. All right, boss. Good job. Yes wetin dey worry kee fair i don't understand kí ló máa ṣe kee gan náà wetin dey do kee now. owó ẹ̀ tájú máa ń jà láàbù tájú máa ń ṣe tájú máa eh, carry money like that eh? you carry money like that. if you tell her you go hear kò ní gbọ́dọ̀ máa sọ fún. alaye wetin you wan do now dem no born am you carry money to abo you wan die. Dawn, what is going on? Why do we treat our boys eh, and way? Kí All because of percentage. Wọ́n kàn waste life wọn. Please, can you explain why you're doing all this? Our boys to yẹ kó wà tó yẹ kó fẹ̀yìn lẹ̀ fún ó ti pa gbogbo wọn dànù tán nítorí percentage èmi rò pé o ní láti wà very very careful we have been in this game together for the past fifteen sixteen years a máa dàgbà náà no a ti ń dàgbà náà àwọn tá a fẹ́ fẹ̀yìn lẹ̀ fún nígbà tó bá dá tán tí ò sí connection mọ́ tí gbogbo road tó ti close àwọn boys yẹn ló lè ṣílẹ̀kùn fún wa. So why you doing all uh, uh this? Uh, uh, see, boss, boss. You are getting it all wrong. Mi ò pa àwọn boys yìí nítorí percentage ten percent nínú owó tí yóò ti make nínú business yìí màá pààyàn torí ten percent mi ò pẹ́ níbọn nítorí ten percent no no no no no no wo ojúlọ́lá kan fi ń ṣọ́rí o i'm just being careful ojú gbogbo nǹkan tí wọ́n ń pè ní killings pé mo pa wọn yẹn precautive measures ni and i will tell you why sori ó máa dùn mí gan after investing on all those boys after training these guys kó wá di ọ̀la ẹni tí mo train kó wá face mi kó fẹ́ wage war mo lè jẹ́ kó ṣẹlẹ̀ so mo ti ń avoid ẹ̀ mo ti ń prevent ẹ̀ mo fi ń ṣe gbogbo killings tí mo ṣe yìí not because of ten percent i'm just arranging my future that's all. Done. then o miscalculate. Mm. bàbá ni wá kò sí bọ́mọdé ṣe máa tètè jí dóko tó iwájú ló máa bá kòkò tẹ́ oh. kóbìnrin tàtọ̀ ọkùnrin kọkùnrin tàtọ̀ ọ̀rìn ká wẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ àwọn ọmọdé ìkéré sí wa kán lo one thousand kán pé five hundred thousand There are other things that you can do to yàtọ̀ sí pé kò máa pa wọn. ṣé wọn kí màkàn màkàn lóye nǹkan ṣé wọn kò lè ṣe fèmí náà. ok confam. yeah sealed sealed. Yeah, yeah. Um, don. Mm, boss. boy ọmọ líle lòun náà. òun náà tá a pàdé ẹ̀. wọ wọn mọ̀ pé èèyàn ò kí ń tàpá kó le kó lò ó lọ́wọ́ you just have to make money tó bá rí lè fẹ́ ní orúkọ o máa make o owó òkè wá níbi tó rọ̀ níbi tó le lówó ń gbé mo mọ̀ pé wèrè ni mí wèrè díẹ̀díẹ̀ ló ń wèrè ńlá lèmi. wèrè ńlá kẹ̀dẹ̀ rẹ tínú bá bì jù ó lè fẹsẹ̀ tẹ wèrè kékeré pa mi dẹ̀ fẹ́ fọwọ́ ara mi pàbúrò mi náà náà ọlọ́mọ ayẹ kéré bí mi tiẹ̀ ní pààyàn láyé mi òun ni mo ṣe ní kí mo wá sí ọ̀dọ̀ ẹ̀ so ìwà lè bá mi train ẹ̀ òun ni. hey boss <laughs> boss o need láti sọ̀rọ̀ tó yìí now you don't need to talk this far àbúrò tí àbúrò tèmi ni boss yóò ṣe problem my bed trainer now Martins I want to tell you something sórí ẹ̀gbọ́n ẹ̀ ó láìkẹ́ gan ló fi rò sí ẹgbẹ́ kí wọ́n náà sórí rẹ̀ náà tó wá ti wà lọ́dọ̀ tí mi gbogbo nǹkan tó yẹ kí n kó ẹ ni máa kó ẹ máa tọ́ ẹ sọ́nà and to badly follow gbogbo rules and regulations of this our business you make a whole lot of money ó wà ní iṣẹ́ wa yìí gan o you get so kò ní láti farabalẹ̀ okay o ní problem boss consider it done. God sealed what do I offer you kí ni kí lè máa mú. mo ń gbà rẹ̀ àánú bọ́ọ̀sì gbáwé báwo it's not possible. máa yẹ lẹ́tà náà. Oh, come on, boss, come on. No, now, I'm not that bad. No, no, no, no, no. Sorry, I brought àbúrò I brought tèmi Mini, No, I can't do that now. I will náà ni wá now. No, kò ever, ever, I repeat, ever Shelley, You understand? No, don't think about that. Don, hmm? Stop it jábúrò ẹ̀ jábúrò ẹ̀ no problem mo ti gbọ́ tiẹ̀. ah ẹ̀físì ló ṣẹlẹ̀ order fún drinks mi. o kì í ṣọ̀rọ̀ drinks ló ṣe mí o kì í ṣe mí eh, jọ̀rọ̀ drinks lọ be your ọjọ́ mẹ́ta sí mẹ́rin kọ́kọ́ tí stop me, mi lọ́kàn tí mo rò bọ̀ mi ò rí o. Um, má bínú kí ni kọ́nà tó bá lè wà ní sítọ́ pẹ̀ pé pé àwa ní ìbàlẹ̀ fàájì tó ń lè mọtí àti tó ń lè tura ká tí o lè sọ fún mi ṣá. why not? well nǹkan tó kan gbogbo wa náà ni. Hmm. yeah ṣé o notice pé wálé lọ a ò rí mọ́ yínká lọ àárọ̀ òun náà mọ̀ tọ́lání lọ àárọ̀ òun náà mọ̀ ìsìn kéètì lọ àmọ́ bí tọ́ lọ bóyá wọ́n kú ni o àbọ̀ gbọ́jà lọ ni o àbọ̀ yè ni o a lè sọ mi ò bí òórùn nǹkan tí mo rí. ẹfisi sọ pé mo tún sọ yìí mi ò ẹ́ bá rò pé bákanbákan ọ̀ṣà in fact mi ò tẹ ọ̀ṣà fún bí àwọn ohun ojú wa sọ ọ́ sìn ọkọ̀ ọ̀hún ọ̀hún jí gbé mi sílẹ̀ pé ah ó tọ́ màá ní bàbá point ni because àwọn gáàsì àjọ wà àwọnú ara wa nítorí pé kí n ti ṣẹlẹ̀ ká mú bóyá lọ dọ́n dẹ̀ ń para ó ń bèrè owó ẹ̀ ó ń bèrè wọn àìwá wọn rí àìwá wọn kọ àwọn tó wà lọ wọ́n ní pé àwọn mi kú tàn ju àwọn mi wọn nínú lọ àgbọ́kùn àgbọ́ tó ṣe àmúlòṣẹlẹ̀ ok ok ok nǹkan tẹ̀mí rò lélẹ̀ sùnmọ̀ pé ìka ọ̀dọ́ gbà àdàmúnú ara wa dípò kọ́ ọ̀gbẹ́ ọ̀bọ̀ ẹ̀sìn ẹ̀dàpẹ́ ọmọ ọ̀dẹ jẹjú dán ni ọgbọ́dà dán dá ni yes but dán para dán wá wọn ó ń wá owó ẹ̀ àwọn náà wọn àrí wọn tó lọ ọkọ̀ pé kọ̀ọ̀kan wọn bọ́jú dán jẹ ni wọn àti wọn lójú yìí lọ́sì yẹn kiri nù ayé èlò gbèsà lọ iṣẹ́ wọn lọ́sì ṣe èlò lọ́sì gbé lọ wọ́n kọjú ayé ara wọn láti wọn nìyẹn wọ́n àwọn ọlọ́mọ to understand àwọn ọlọ́mọ. tó bá rí bẹ́ẹ̀ èèyàn kí kúlẹ̀ méjì o anyway na we àfàìmọ̀ kébì náà má gbé next assignment sá lọ. ìgbà. ó gbọ́. <laughs> <laughs> oh ẹ̀fi sí i má ṣe bẹ́ẹ̀ obìnrin ni wọ́ má wo aago ọlágo ti ṣẹ́ náà swasan nǹkan tí táyé wò ṣe tó mú jẹ tí kẹ́ni bá ṣe é lọ bú lọ́wọ́ adókòwò tó wọn bọ́ọ̀sì gbé ọjà sálọ àbí gbowó sálọ àwọn àárín wọn mọ́ and again ibi táwọn lọ jìnnà fọwọ́n sílẹ̀ wọn bẹ́ẹ̀ kọjá ìyá àwọn ọjà tó gbọ́dọ̀ èlò ni so aṣèǹtó jìnnà lọ tó jẹ́ sìn táwọn àti kanjú ọmọ ajẹ́wọ́n tó jẹ́ yẹn lọ a ti máa ń gba ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ tó pọ̀ ju táwọn yẹn gbé lọ lọ ọwọ́ kọjú ni tí o understand má ṣe ẹ o ah don't work. tó bá rí bẹ́ẹ̀ inú jiyàn. ó jiyàn. tó bá fẹ́ ṣerú nǹkan báyìí ó yẹ kó já wàá dó ìfìlà ká gbowó ṣe ń lọ. sọ pé ọ̀tọ̀ ní kànga ọ̀tọ̀ ní bọ́ọ̀wù ó dì jura wọn lọ inú ẹni kò mọ̀ nígbà kan tó máa mú ó bí wọn. ẹ eh, Martins mo ti forward address ibi tó ń lọ sí phone ẹsẹ just follow the directives okay ẹni tó máa deliver ọjà yìí his name is Mr. Brown tó bá dé fún Mr. Black he will pay you If Mr. Black ń fún let's say, lẹ́sẹ̀kẹsẹ̀ kó máa gbé owó bọ́n lé now one more thing surely business wise you have to be very very secretive nítorí làwọn fi survive so far understand máa send ẹni àwọn text kan má sọ fún anybody it's for your eyes only okay. okay boss. All right, boss. All So, Bako, you, are, you were saying something about uh, it really prepared Halloween. Alec, what's up? your club uh, ni agbónisó ni adamasumoju. lójú àti ah. um, hello baba boss yeah i'm on my way mo mo fẹ́ lọ drop ọjà kí n wá sọ́dọ̀ yín no ẹgbẹ́ nǹkan tí mo sọ mo ní mo fẹ́ lọ drop ọjà don ní kí n lọ drop ọjà and it's very very urgent oh. kí n turn back okay sir okay boss okay boss okay god kí lè lè ìgbà ìdúró lọ ẹ ìdúró àtúntàn back to when i'm almost there. 里我里庄，西部里庄乡，南京同仁墓。 reason ti. mo fi sọ fún pé kó tún ọ̀padà kó gbọ́jà ẹ̀ wá. no sir. ọ̀ lè mọ́ ọ̀ lè mọ́ torí ọlọ́run ló ní kí n wà fún ẹ o forever ló dẹ̀ yẹ kó máa wà grateful sí mi pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lé nítorí pé o bá ti kú azin ọlọ́run ló yọ ẹnu ìgbèkùn yẹn yẹn kó ti lọ torí tí o bá gbé ọjà yìí débi tó ń gbé lọ kò sí nǹkan tó kù tí wọ́n máa ṣe fún ẹjọ́ kan máa pa ẹ́ síbẹ̀ lọ. Ah. ohun tí don plan fún ayé ẹ láti jẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn mo àvẹ́ sọ mi ò sí mẹ́rin bá tó ń gbẹ́gà ẹ̀ fún ẹ á sọ fún ẹ wípé tó bá ti débẹ̀ ò gbọ́dọ̀ sọ fẹ́ni kankan bá tó ń lọ. Uh, uh, um, yes. ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ gbà tó ń lọ right. yes. torí kọ́ má bàa trace òkú ẹni tó bá kú tán. ọ̀yà ohun tó ṣe ṣe nìyẹn so wọ́n fẹ́ pa ẹ́ lẹ́nu ẹni iná fẹ́ pa ẹ́ tèmi yọ ẹ́ kúrò nù ẹ̀yìn sìn so ọlọ́run ẹ̀ kékeré ni mi jẹ́ sọ́rí adúpọ̀lọ́wọ́ ẹlẹ́dàá ọ̀pọ̀lọpọ̀ mo ló ti kú nítorí pé kò gbé fóònù ọ̀pọ̀ ti kú nítorí pé fóònù ẹ̀ kú thank God ipe ìwọ pick call ẹ nígbà tí mo pè ẹ torí o bá ti lose life ẹ má gbé ọjà yìí lọ má lọ bá mu bí ọjà yìí ṣe máa di owó fún ẹ màá bẹ ṣe. nítorí kìlọ̀ tó wà mẹ́wọ́ ẹ̀ bìkan ìwọ ló ní gbogbo ẹ̀ kò ní ní fọ́ọ̀kà kankan mẹ́rin ìwọ ló ní gbogbo ẹ̀ mọ́ àwọn màá bẹ àárín ìjì oṣù máa wọ̀ but um, Um, thanks boss but um, boss um, you know Don too well. mo What if tó bá come up with something else. yípo bí o máa pa ẹ́. Yes, my life is not safe. ẹ ó ì máa pa ẹ́ náà but wọ́n máa smart jùlọ ni ọ̀nà wo ló máa fi smart jùlọ ò ní pé sọ fún pé ọjà yẹn pé olè ti gbà lọ́wọ́ ẹ̀. wọ́n ti jí. olè gbà. and you feel he's going to believe that. olè ti gbà. listen to me wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. ọjà yẹn dà. wọ́n ti gbà lọ́wọ́ mi. dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ wù mí. Yeah, tobacco offer. Báwo ni? Àwọn ti jẹ́ ọjà yìí o, ọjà yẹn heavy gan. Ó oh, heavy, ó oh, heavy, mọ́mọ́. Kọ́ńtì wo là ń gbé lọ? Ah, destination Canada ẹrù tó wà lẹ́yìn heavy gan, ó ní dẹ̀ ní Canada. So this is the plans eh? next week. Stanley àti Bully ọmọ àwọ̀lú yìí ọjà yìí lọ́mọ wa gbé o so tobacco please as usual mo fẹ́ kó package ọjà yìí dáadáa in such way pé ó máa wà very very convenient fún wọn láti gbé look guys this is a major breakthrough owó ńlá ló ń bọ̀ yìí this is a major deal tó yẹ pé owó ẹ̀ bá wọlé lásán it's a very very big breakthrough àmà make owó ńlá gan ẹ get so you guys should just relax I get ah, that is so fast o ti Um, um, yes, kí ló ṣẹlẹ̀. Um, tí mo ṣe ń lọ làwọn guys yẹn kàn ṣàdédé ọkọ̀ double cross mi ní then the next thing wọ́n wọ́n rob mi mo mo ò dẹ̀ fẹ́ bá wọn drag kọ́ máa lọ kọ́ máa lọ pan because my life is so important ẹ mọ̀ mo kọ́ ṣàṣẹ ní pé kí everything everything mo kọ́ ṣá kó lọ. ọ̀gbẹ́ni ṣé kò kí n ṣe ọjà tó gbé fún ìkọlọ deliver lórí ọgbà lórí abọ́jẹ́ wo ló sọ. Um, ọjà yẹn náà ni. a kò jẹ́ jẹ́ don. will shut up. Martins oh ṣé torí àwọn girlfriend mi máa ń pè mí baby ìwọ náà wọ́n fojú baby wò mí Don is now a baby in case you have forgotten let me introduce myself to you once again my name is Don wọ́n pè mí Dawn for nothing àwa fún ẹ ní ọjà ìwọ wá padà wá with scripted story or scripted fún ẹ dáadáa wípé ọgbà ọjà lọ́wọ́ tiwọ́ take a look at everyone here òfin pé bẹ́ẹ̀ bí ni wá nínú géèmù yìí ni we spent years in this business especially me àti tobacco bèrè lọ́wọ́ ẹ̀ ìwọ wá gbọ́dọ̀ ẹni kò gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀ wait just in case i'm missing something here ó ń tẹ̀ láti sọ fún mi pé àwọn kan hijack ẹ lọ́nà right and they robbed you in the process ọjà tá a gbé fún ẹ kó lọ gbowó wá or wá gbé ọjà mọ́ robbery whatever they took from you or gbé ọjà lọ without you getting to your destination. yes boss. o dẹ̀ rí ẹni tí a sọ fún ẹ pé kó lọ gbé ọjà fún. bẹ́ẹ̀ni. is that what you are telling us here? ṣé story tó ń tà fún wa nìyẹn Martins. it's called three. it stands for three three for three days ọjọ́ mẹ́ta meaning that i'm giving you three days láti provide consignment wa àbówó wa else wàá kú pátá ni sọ fún mi pátá ni ah, wá ẹyin tí ajá fi bọ́ ọmọ ìṣẹ́lẹ̀ ló fi bù jẹ o dọ́ọ̀ má jẹ jẹ o má já ẹjẹ kó o jẹ mọ́ mi kọ́ ni àwọn olùfẹ́ pa àbúrò tèmi ló ń halẹ̀ kó bá pa ó yá ni wọ́n bí tó bá ṣe gàdígàdí ẹ tó bá dọ̀dọ̀ tèmi wá stop pa ribọ́lẹ̀ ah tó bá fẹ́ tẹ́ ribọ́lẹ̀ ni o next time tí bá gbọ́rú ẹ̀ tí bá gbọ́rú ẹ̀ what if wọ́n bí òkun ni mí òkun òkun ni wọ́ òkun ni mí òkun ni wọ́ ok olókun ẹ òkun ẹ máa su ẹ sínú nylon máa tà yẹ báyìí wèrè ni ẹ. àwọn tó fàdà ẹ ah, bàbá ńlá kò bàbá nínú ìròyìn tó bá wà lọ bí wọ́n lè rè wọn ò lè ọ̀nàrí omi lásán wọn ò ní fi sílẹ̀. wọ́n lọ́wọ́ torí ọ̀sán. tuji tuji o jágbe ni. tuji ṣé torí mò ń gbé ẹ bọ́ọ̀sì bọ́ọ̀sì ta ni olórí burúkú ni ẹni ayé bọ́ọ̀sì ni da olórí burúkú ni ẹni tuji you come into my house to rant and warn me what impetus o mọ̀ pé tí mo sọ tẹ́lẹ̀ pé mo máa pa ẹ̀ o dà ẹ̀ẹ́mẹ́jì máa pa. oh good I will kill your brother and I will kill you. oh better. tẹ bá dájà máa pa jáde. mo fún ẹ ní three days. I give you two days. mo fún ẹ three days. two days before. fún ẹ. ọ̀tẹ̀ yẹn mi mo kọ́ fún ẹ. pa mí láàrin three days yẹn mm. tó o bá pa mí wọ́n lọ Sylvia wọ́n mi ní lòbọ̀ fún ẹ wá ti kọjá ẹni tí bọ́n pa oh. máa bá sọ̀rọ̀ ní wálẹ̀ á dẹ̀ wálẹ̀. Sítúnjí ah, ah, rip in advance ó ti kú sójú ayé tó ṣe RIP in advance ó ti kú ah who go tell this boy mama say he don die ó ti kú tẹ́bálájà máa pa máa pa lọ́gbọ̀ máa pa gbogbo tó wà ní kọ́pá rẹ̀ he dey boss for me ìwọ tó jí. ẹ ẹ dọ àlàyé tó lórí ó lè lọ mílíọ̀nù lóòótọ́ o kí la máa ṣe sọ̀rọ̀ ẹ̀. tó bá mílíọ̀nù mi kọ́ ti mílíọ̀nù o tún bẹ̀rẹ̀ lọ́gbẹ́ kí la máa ṣe sọ̀rọ̀ ẹ̀ o gbọ́ tó sọ̀rọ̀ kú mi ó ti di wọ́ àgò kílà àgò kílà gbèrè lè dẹ́ bẹ́ẹ̀ kọ́sẹ̀ lọ́ọ̀mì ó fẹ́ ti pa pẹ̀lú wọn ni ó fẹ́ ti pẹ́ mẹ́ta ni wọ́n máa bèrè ogun lẹ́lẹ́yọ ni we shoot they shoot first to shoot first to shoot túnjí lórúkọ ẹ ó lè máa kú ni ọlọ́rin burúkú. see Martins àpèsè ìgbà yìí tó la fẹ́ ní good discussion pẹ̀lú ẹ̀ ṣé wọn kọ́ gbàlejò adéwà street we both know wetin dey happen n fẹ́ kó já wa tán kó ló ṣẹlẹ̀ lórí owó yẹn àtijọ́ wa ti pẹ́ náà owó ẹ̀dẹ̀ kura máa yẹn àbọ̀dọ̀ mọ̀ what's up lórí God, talk to us relate with us make you know what's up now. no kò yé like what money are you talking about. kí ló don't pretend because you know, tí ẹ ti kọ́kọ́ ń bí mi náà bóyá ń bá ẹ sọ̀rọ̀ tó kàn ń tẹ fóònù mo take wa serious o mú wa ah. what are you feeling like. no kò yé now like killing, killing, kí So? kò yé ẹ. of course kò yé mi náà ẹ kàn pè mí ẹ ní ẹ fẹ́ rí mi mo dẹ̀ débi àná ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ owó láti pé ẹ gbó kan pamọ́ sí mi lọ́wọ́ because. ọjà tó gbé lọ tó parọ́ pé àwọn olè rọ̀ ọ̀bẹ ọ̀fìjà wa mọ̀ pé olè rọ̀ ọ̀bẹ kò possible kò lè rọ̀ ọ̀bẹ kò dé báyìí náà ọjà là ń sọ̀rọ̀ ń pa ẹ̀wọ̀n ọ̀gbẹ́ mí ẹ̀ ò dé pípẹ́ lábọ̀ ara tó ah. dẹ̀ sọ fún akólè rọ̀ ọ̀bẹ so ọ̀rọ̀ ọjà yẹn là ń sọ. ṣé ká mọ tó ṣe lórí owó yẹn. ọ̀nà eh. ẹni sùúrù ó dà kí mo ti ń get picture content láti láti sọ like are you guys saying pé bóyá mo mo wá parọ́ páwọn ò lè attack mi. bọ̀bọ̀ bọ́ọ̀lù ẹ̀ńbẹ̀ òun parọ́ fún wa anybody rọ̀ ẹ̀ eh, ah ojú èmi ìyàjọ anú géèmù tipẹ́tipẹ́ ni ṣáà wá jọba anú géèmù yẹn gbàgbé yóò ṣe ọjà owó ẹ̀ àwọn tó wọ́ọ̀t àwọn tó bá dé ṣé àṣẹ ń lọ sí ọ̀pọ̀sọ̀ lọ́pẹ́ máa rọ̀bù wa làwọn ọjà ṣọ àwọn máa ń dùn wa wọ ilé ìsìn bá sìn ọ̀nà rọ̀bù ẹ̀ wọ́n ṣe é léṣe òfu ẹ̀ ṣìdè gbogbo à tẹ̀ǹkà ẹ̀ tó tó àpárá kún dán má pàrọ̀ fáwọn. ó dé sọ nǹkan àwọn olè rọ̀bù ẹ̀ ọ̀hún dẹ̀ sọ́jà wọ́n lọ fẹ́ẹ̀sì dé náà. no na wọ́n ṣe máa tàbí máa fẹ́ kọ́ yọ̀bọ̀n sí mi tí mo dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dá mo bá wọn ṣáàgì náà. bọ̀ bọ̀ báwọn ló kọ́ wọn pàtàkì wá sí i àjọ wà ní you understand? abẹ́rẹ́ and ọ̀fọ̀ àní forty ọ̀fọ̀ àní sixty percent ọ̀mú forty tẹ̀ka ṣàṣì ra wọn. àṣẹ ní twenty twenty twenty. forty yẹ ọ̀dọ̀ eh, eh. forty mú kákó lórí ẹ̀ náà. ṣé guys wa òkè ṣàlàyé kí ni nǹkan tẹ̀ ń sọ náà kí ni ẹ fẹ́ máa múnú bí mi kí ni nǹkan tẹ̀ ń sọ náà. are you alright? Ah, ah, ah. like ẹ feel pé màá dẹ̀ díẹ̀ done like màá màá màá gbójú gbóyà màá ṣerú nǹkan báyẹn no kí lẹ̀ ń sọ náà nǹkan tẹ̀ ń sọ yìí kò kò kò make sense now like ẹ̀yin náà ẹ̀ ro màá dẹ̀ ronú màá màá ní mo fẹ́ ṣerú kọ̀ọ̀bẹ̀ fún don màá dẹ̀ ṣetán màá dẹ̀ tún ṣòro báyìí. gàgàgà calm down which one wetin you mean by say o brave o ti o ti ní confidence o ti ní boldness gan mọ see we dey wey dey you dey relate with us now give us twenty twenty twenty you take forty. ẹ náà. àbó orí pólì ńlá ni ẹ ní. à ń bá ẹ sọ̀rọ̀ dẹ̀ yìí ní ìsísì ọ̀rọ̀ yìí dúró lórí ọ̀rọ̀ pé àókè àánú àókè ẹ rí mi bí ẹni pé màá parọ́ fún dàn. no na because ẹ eh, ṣé màá ah, mo wá láyà débi pé màá parọ́ fún dàn pọ̀ gbọ̀jà lọ́ màá dẹ̀ sì tún dúró máa yìí tún wá pẹ̀lú pẹ̀lú don. má parọ́ fà wá owó tà ń sọ̀rọ̀ ń pa yín ó ti ta ọjà tó bá lè jẹ́ pé ó ti ta jẹ́ ká mọ̀ jẹ́ ká jọ ta ọbì jẹ́ ká ta ọjà. náà kí lẹ̀ sọ náà náà kí lẹ̀ ń sọ tó dùn náà ẹ̀ ń sọ náà lè lè wọ́n sọ̀rọ̀ tó sọ pé wọ́n ọ̀nà attack mi mo mo mo mo fresh mo ṣe kinní kan ok ṣe gbàtọ́ dé tí mo dẹ̀ surrender fún wọn tí mo bá wọn drag any cause wo lọ́ní láti attack mi àbí kílẹ̀ ń sọ náà mo la kílẹ̀ kílẹ̀ ń sọ náà. o lè rọ ọbẹ àjọ mọ o lè rọ ọbẹ o gbé owó o tọ́jú ọjà ni tó bá jẹ́ kó ti tà jẹ́ ká pín owó fún one sixty kó mú forty. ẹ na ọjọ́ láti kó ń sìn ẹ. kò sí wàhálà èmi tí mo bá yín rojọ́ náà máa rọ pé abolóṣì ni bọ́ọ̀ ikẹ̀ ah i swear this guy na ọ̀dàlẹ̀ this guy na betrayer na traitor. bọ́ọ̀ yẹn sọ pé èṣù ń gbénu ẹ̀ o ti plan o ti plan ẹ̀ lẹ́ o dẹ̀ gbà wọ́n ti jọjọ́ ibodè ni ṣé wọn kọ́ máa ṣe kà fún bọ̀bọ̀ yìí. person wey dem rub wey no scratches no anything kò tẹ kò tẹ sad face lójú ẹ. Ah, má fọ ẹ <laughs> má wọlé guys realize that alẹ́ yìí ló mú pé five nights tá bá fẹ́ calculate days èní ló pé five days tí idiot boy Martins yẹn tí mo fún ní three days and two days of grace tí mo fi ọjọ́ méjì ṣe public holiday fún tí o return the mi and my consignment me done. Can you imagine that? Martins wojú tèmi. Ó wojú dán. But let's not get it twisted. Let's not get it twisted. Ẹ má jẹ́ a get it twisted. Kò ń ṣe Martins náà. No no no no no. Èmi mọ̀ ẹ pé ẹ̀gbọ́n ẹ̀ tún jí. Tó ń pera ní boss ló máa fún bọ́ ẹ̀ ní courage. Tó ń fún ní confidence láti defy rules tèmi. Eh? Tuji dey give him brother dodo say make he no do wetin Don tell am. Adisia, you dey see am? Eh, but kò sí problem. Kò sí problem. Effort láti alẹ́ yìí lọ. I need that boy dead or alive. I search every nooks and cranny of this city. Dead or alive, mo need it ẹ jọ search everywhere because he has my money and he has my consignment i repeat ẹ search everywhere football dead or alive mo need martins mo gbọ́dọ̀ gba consignment mi àtọwọ́ mi tobacco you know what i'm talking about boy yóò ní mind yẹn now láti ṣe irú nǹkan tó ṣe yìí now of course it's his brother Tunji please dead or alive, Ed Liver Martins. I have spoken. Hello, who's this? Yeah, yeah, turn on the line. What's up? Boss, I think there is a mix-up somewhere. Èmi ṣẹ̀ṣẹ̀ dé láti trip ni. Emi kọ́ ló máa kàn ní sí i. Àwọn èèyàn ṣèpọ̀ ńlẹ̀ kó tó di kó tún máa kàn mí. So, okay. Mo pe ìpè ṣó lálàáfíà ṣá. Wo ló máa decide for me. Wo ló máa sọ nǹkan tó kàn fún mi láti ṣe? No, ìwọ ló ń control feed by nsìn. No boss. And uh, eh, sorry. what? so kí ni kọ́tà tàlẹ́ sọ so èmi tí mo ní kó padà lọ mi mọ reasons mo fi ní kó padà lọ síbẹ̀ àmúpẹ́lẹ́ nà ó àmúpẹ́lẹ́ nì kí ni o gbóṣẹ́ next time má bà mí sọ̀rọ̀ ẹ̀ mọ́ ok. as your lordship pleases. oh better. Boss bọ́ọ̀sì ni mo ní ẹ mọ̀ pé ẹ̀yin náà lè máa ń sọ pé ọmọ tó bá ń ṣiṣẹ́ déédéé ó máa lásìkò tó máa fi èmi náà ti láwọn plans ń pé. plans mi ni pé ó ní boyfriend tó ní láti lọ hang out pẹ̀lú ẹ̀ àbí. má pa ẹ̀ ní mi sọ bẹ́ẹ̀ pé má pa ẹ̀. kí ló ń ṣe aláṣọ ṣọmọ nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ṣá ṣọ mẹ́rù tó gbé dání ṣá so fẹ́ máa combine pleasure pẹ̀lú nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ jẹ́ kí find out kó o ní máa pa ẹ̀ bọ̀ sọ́bẹ̀ fún ẹ̀. àtàrò tí mo ti jáde ni mo ti notice pé àwọn kan ń trail mi kiri ìgbà tí màá dẹ̀ find out mo rí pé àwọn ọmọ ṣẹ̀dán ni wọ́n ti wà after life mi látàárọ̀. o sure. yes sir. o dẹ̀ confam dáadáa wípé àwọn yes because mo mọ̀ ọ́ dáadáa. má lọ síbẹ̀ wọ́n tí wàá wà lọ́dọ̀ mi for the meantime tá a máa fi ṣe fine dis nǹkan tó ń ṣẹlẹ̀. Um, ọ̀dọ̀ yín náà ló save jù kò sẹ́ni ìwé ọtí mo fẹ́ lọ tó tún save so mo lè wà lọ́dọ̀ yín. ọdún dèmi ní city room bẹ̀rẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. save that wow fún mi láyé ń sìn mo fẹ́ ronú jọ. yes boss. Um, hello, baby. Hello, baby. Ah, kí ló Please come over. I'm not feeling fine at all. Mo wà okay. Ah, come over, okay. Títí máa pọ̀ jọ. Ó yẹ kó mọ̀ mo ṣàlàyé fún ẹ náà pé mò fasting and prayer kan so ibi tí mo wà yìí mi ò mi ò lè kúrò ń bẹ̀. Ah, bíbí jọ títorí Ọlọ́run please. Ah bébí ṣe ó le tó yẹn ni. Ah, ó le jù bẹ́ẹ̀ lọ bébí. Ah. Um, okay, um, you know what? Give me some minutes. Jẹ́ kí n sáré wo nǹkan If possible, I'll be coming over. Màá jẹ́ kó Okay. All right, baby. All right, please be safe. Ṣùgbọ́n máa ń kẹ́ Rọ́mílétí orúkọ yẹn náà. Martins. yeah Martins Martins mo rántí orúkọ ẹ nìyẹn Martins àbúrò olórí burúkú kan tó ń pera ẹ ń bọ́ọ̀sì bọ́ọ̀sì àwọn ta ni. bọ́ọ̀sì àwọn fámìlì ẹ̀. bọ́ọ̀sì àwọn òde. ayé na àwọn òtẹ gbẹ. àwọn àsè àwọn inú mẹ wà náà ṣẹ́gun ẹ lè jẹ́ bọ́ọ̀sì lórí àwọn tó wà ń bí yìí ni. we dey call am boss as nickname no be say na our boss ayé ẹ̀ máa bàjẹ́ ni. Eh? tẹ̀sí tobacco where this caterpillar key. Ah, ah we never buy am now. we never buy the caterpillar. yes now. ah mo rí pé ti ra caterpillar yìí ni. wetin happen. ẹ mo fẹ́ jẹ́ kíkún wọn yá ni o mọ̀ pé kò jọ caterpillar grind them. straight up kò kàn kó pa wọn pa kó pa kàn tiẹ̀ má roku wọn. kọ flat kọ flat ah ó dùn mí gan people you need luck ẹ ní luck o ẹ ní luck o ìwọ ìwọ tún jí ẹ̀gbọ́n ẹni sí ìfẹ́ pé kò gbówó lọ wípé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ no one does that wọ́n mi drug business ni business tá ń ṣe ó tiẹ̀ bẹ̀rù look at the faces here ó àwọn eléyìí wọn sọmọ rí ó wọn sá lọ nítorí olórí burúkú kan sọ fún ẹ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ it's all good it's all good nǹkan tó máa ṣẹlẹ̀ listen to me Martins listen to me ẹ̀ẹ́mẹ́jì. Eh, ṣẹ́rí money waste time yìí nítorí by this time ló máa ma jẹ dinner lọ́wọ́. ẹ separate yín. by this time ló máa jẹ dinner ló máa jẹ dinner lọ́rùn I, I should be right tá bá wo time zone. ìlú ló máa wà lọ́rùn báyìí àwọn wà lọ́sàn-án. nice one mo like nítorí ó kàwé that's the good thing but you look tó bá ń gbọ́ àkóbá àdábá kọ́lọ́ má jẹ́ àrí orí eléyìí o you are the wrong place at the wrong time wo. Don lórúkọ mi èmi ò ń pààyàn kẹ́ni náà máa mọ̀kú tó pa ọ́ so màá fún ẹ ní privilege yẹn láti sọ fún ẹ tó bá ti kú ikú bullet ló kú èmi Don dẹ̀ni mo pa ẹ nítorí olórí burúkú yìí o ti understand so that when next you come to this world wàá check ọ̀hún tó ń bá rìn tobacco ṣe rí òkú olórí burúkú yìí ẹ gbé sí junction ilé ẹ̀gbọ́n ẹ̀ when i say junction i mean junction ibi tó jẹ́ pé àwọn tó ń mu ẹ̀gbọ́n ẹ̀ tó dẹ̀ mọ̀ òun yẹ wọ́n máa rí ọmọ lọ sọ fẹ́ gbọ́n ẹ pé a ah, a máa rókò àbúrò ẹ o that's the message ó yẹ kí n ké bá mo ní ké nítorí mo like ọmọ yìí irú ọmọ tí máa fẹ́ rí náà. you know my strength now uh, you know my strength. Uh. take out you have to mo take out ó dùn mí gan ó dùn mí gan mọ́ èkó yẹ kó wà ń bí by this time but all the same tẹ bá notice a máa ń jẹja gan-an àwọn ẹja ti ń tínrín especially àwọn catfish tá a máa ń jẹ yẹn catfish yẹ kó máa ń kúnnú pot tẹ́lẹ̀ ìsìn orí nìkan la rí à ń rí irú à ń rí ṣẹ́wọ̀n ẹja ń jìyà ni wọ́n jìyà wọ́n rí kan jẹ ni wọ́n rí kan jẹ so based on that ṣe rélè bóyá kún yìí ẹ jù sínú omi oh, oh. kọ́ àwọn ẹja jẹun kọ́ yóò dáadáa immediately olórí junction eléyìí omi. ṣiṣẹ́ bọ̀bọ̀ ìkúlẹ̀ yẹn ṣá. ìkú dàbí amọ́ o. òun dẹ̀ ní í sí ọmọ náà wá kiri ilé òní. ọbú ti rí ní ilé mo jà lẹ́yìn tó ń dọ̀rẹ́ kí tó ń dọ̀rẹ́ kí ni kí ni. àánú yín ṣe mí. gbogbo yín kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ dúró ti òkú àánú yín ṣe mí àánú yìí ṣe mí gidi gan ni ẹ jẹ́ kí ọlọ́pàá dé wọ́n máa kó gbogbo yín pátápátá wọ́n máa kó yín lọ. kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ àdúgbò wa la wà àdúgbò wa la wà ìwọ ni ìtọ́ wọn náà yàtọ̀ títí yóò lè jẹ́ kí ìjà kò tí mo yà á jẹ́ kí ìjà ẹ ṣe o ṣe o ṣe. ẹ wo bí ẹ jà ládàá yẹ ládàá kò sí nǹkan kan àdúgbò wọn lára wà lára àdúgbò wà lára àdúgbò wọn lélẹ̀. wọ́n ti kú tó yìí fáìn tó ṣe fáìn tó ṣe fáìn. very handsome guy. bọ̀dọ̀ náà ṣú ẹsẹ̀ o. ìyàwó bó yìí ká máa ṣe o. jẹ́ kí ìyàwó ṣe mo wọ́n ní. ṣe mo wọ́n ní àǹtí àǹtí ṣé mo rí ah, kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà. ẹni sùúrù ṣé ìdí kó lókun tí mo kọ ẹ ló dárúkọ eh, ẹ náà. Eh, eh, ẹ ẹ ẹ ẹ ẹ ah. mo dárúkọ ẹ jábọ ẹ tètè. kí ló tó sọ jálẹ̀ nù mi gbọ́n bọ́lí kí ló tó tó sọ jálẹ̀ nù ẹ boss kò ń ṣẹjú èmi mo try best mi sir. mo try best ẹ best ẹ wo lo try. ẹ má bínú sir. ṣọ́ọ́kì máa waste ẹ̀ dànù ṣọ̀kí nǹkan tí mi ò kí ṣe ò fẹ́ jẹ́ kí ṣe máa wú ẹ̀sẹ̀ dànù ẹ má ẹ má bínú sá. mistake all the time àtọwọ́ ẹ ló ti wá. kí ló ṣe yín. boss. what is it. boss. there is fire on the mountain. what what is it. kí ló ṣẹlẹ̀. bí mo ṣe ń bọ̀ nísìn mo rí àwọn èèyàn tó ń pọ̀ ní junction by the time tí màá débẹ̀ boss nǹkan tí mo rí ò dáa. body Martins ni mo bá. for where. ohun tó ń sọ ò lè possible náà Martins ò kúrò nulẹ̀ náà àbí Martins kúrò nulẹ̀. ó fẹ́ dàbẹ̀ sà. ó fẹ́ dàbẹ̀. so ó mọ̀ ń pa ẹ̀ wípé Martins ò sínú ilé. bọ́ọ̀sì mi mọ̀ ń pa ẹ̀ mi ò mọ̀ ń pa ẹ̀ bọ́ọ̀sì. wóò. bọ́ọ̀sì. dán. bọ́ọ̀sì. dán. dán. dán. ha. bọ́ọ̀sì. wóò. wóò guy ibo ló wà mo ti lo bí fifteen minutes ń bì náà where are you. ẹ wo àwọn pípín yóò lè escape o àti ká wá wọn o. ẹ mẹ́ẹ̀ká sùn lè rárá o kọ́kọ́ ní wo lẹ̀ a gbọ́dọ̀ rí gbárí wọn ni o a gbọ́dọ̀ wá wọn ni ẹ bẹ́ẹ̀ ká sùn lè sẹ́ẹ̀ ah. guys ẹ ká move ẹ ká move ẹ ká wá wọn. Sunday. Bryce. Boss man. wọ́n mọ̀ mọ̀ gbé wá láti South Africa láti wá ṣiṣẹ́ yìí ni kì í ṣe pé mi ò lè dá ṣe mọ̀ pé iná ni mí tó ń jòyàn mọ̀ pé omi burúkú ni mí tó ń ya ògiri lulẹ̀ àmọ́ nígbà míì oríṣiríṣi ọ̀nà ni kú fi ń pààyàn ọ̀nà tó rò pé kú lè wọlé ló fi bá wọlé wọn mo ṣe gbé yín wá history òun ló sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ due to nǹkan tí ẹ̀yin méjèèjì ti ṣe about six years ago wọn ló fà tẹ́ fi wá bí n sìn. One more done now. Yes, boss. Gbogbo àwọn ọmọ tó wà láyìíká mi, wọ́n yẹ pọ̀ tó gbogbo ló ti dáná ló dẹ̀ mọ̀ dáadáa. Mo fẹ́ dẹ́ smart dẹ̀. So mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ ẹ̀kọ́ clean gan. Ọmọ ni Don but tọmọ bá ti dọ̀gá, ọ̀gá náà ni. Ó smart láyé ara tiẹ̀ bọ̀ mo fẹ́ kẹ́ máa rí bíi pé ọgbọ́n ikú ló ní ẹ make sense pẹ̀lú iṣẹ́ tẹ́ fẹ́ ṣe ẹ máa fọ́n bú pẹ̀lú ẹ ara bó ṣe lè wù kọ́ mọ́ gbogbo àwọn boys mi rọ wáta kó sí ìdí ọmọ ọmọ ẹ bá yẹ gbọ́ tó mo fẹ́ kó fojú sẹ́ni kankan lára kò mẹ́yìn kò máa wọ́n tíìkì tán wà lamẹ́ríkà kò mọ àwọn baloti ìtàn wà ní London kò mọ harhehi tó wà ní Spain àwọn tó wà nítòsí tèmi ń bì ló mọ eré ọmọdé ni mo fẹ́ ṣe fún ọ ọ ọ̀nà. boss odò ni wá lọ́dọ̀ yín à ń ṣe àmọ̀ fún olóko. wọ́n sọ̀rọ̀ jù lórí yẹn mo ti yàn tẹ́lẹ̀. ẹ mọ̀ pé a lè ṣiṣẹ́ náà lè pé wà fún iṣẹ́ trust us boss we won't disappoint you. Yes. To back him up, boss. Ẹ kò fún details. We will carry out the information. Tí ṣe back penny. Any ni, ẹnìkan No problem. Mi ní láti jẹ́ kí wọ́n dá mọ́tòrò mọ́ bí tẹ̀yìn lọ. Altogether, o láti assist yín pẹ̀lú nǹkan tẹ́ fẹ́ ṣe máa fún yín ní bọ̀bọ̀ kan. Ẹ má fojú di. Ẹ tẹ̀lé tó bá gbẹ́sẹ̀ gbé tó bá gbé bọ́ọ̀dì ẹ̀ gbé tó bá jó ẹ jó tẹ̀lé láti lè fi gẹ́ẹ̀tì kan tẹ́ fẹ́ gẹ́ẹ̀tì. Boss Boss man. de South Africa will do a clean job for you, Oh, better. Yes, boss. Better. Right. How far? In fact, everything is getting confused. Ah. like, how much will Lufe Lufe Pali Lufu ṣe àlàyé? Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Hacking la máa Hacking? Yeah. How? I'm máa hacking nọ́mbà àlàyé yẹn tàbá ti hákì nọ́mbà òun la fi máa follow gbogbo operation wa as simple as that. nice one nice one nice one. kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. ìwọ ọkọ mi ṣe wà trust ẹ ṣe. kò ah, ah. trust ẹ̀ tó ní tẹ́lẹ̀. ìfà ah, mo ti rogbo brain pé ṣé o báwo la ṣe lè ṣiṣẹ́ yẹn tó máa dé clean. nǹkan kékeré nìyẹn jàre. all oh Aisha mi. Ah ah. <laughs> Your phone. Boss mo nǹkan tó dé tán yìí fún mi ní ìfẹ́. You're on the right track. You can trust me on this. But we, we, we, we've been moving since. I mean, more exact. Um, sister. Yes. Ẹ káàsán. Ẹ káàsán. Yeah, Ejo. jọ̀ọ́, mo ń béèrè èèyàn side. Kí sọ pé màmá Kọ́lá. yes yes àdúgbò iná ń gbé. ẹjọ ah, ibo lọ́dọ̀ wọn. ìsàlẹ̀ ń bẹ̀ yẹn ló wà. mo ti kọjá ọ̀dọ̀ wọn. ẹ ti kọjá abẹ ẹ ti kọjá abẹ. wọ́n ah, mr jeto. kọjá abẹ yẹn ẹ jẹ́ kí n reverse. ẹ má wulẹ̀ reverse torí pé wọn ò lè sílé wọn ti lọ ṣọ́ọ̀pù látàárọ̀. àwọn òkè ṣọ́ọ̀mà wà ní ṣọ́ọ̀pù ẹ jọ ṣe lè júwe ṣọ́ọ̀pù fún mi. tẹ bá ti ń lọ báyìí táì ròdù yẹn tẹ bá ti dé junction yẹn ẹ ti máa rí ṣọ́ọ̀pù wọn lẹ́gbẹ̀ẹ́ títì ibẹ̀ lọ́dọ̀ wọn. ẹ jọ ṣé lè ṣòpá máa bá wọn bẹ. àyẹ máa bá wọn bẹ tẹ bá ti wá débẹ̀ tẹ bá ti bá wọn bẹ ẹ máa rí kan náà àwọn ọmọ wọn bẹ tẹ bá dẹ bá kan náà àwọn ọmọ wọn bẹ ẹ béèrè lọ́wọ́ anybody ládùúgbò wọn popular gan wọn máa ju ibi tán wà fún. thank you ẹ ṣe é ṣe. sọ pé mo ní ìwúmọ̀ àǹpọ̀pùlà kó tàbá ti dé gbogbo bí bàbá ìyá fọ́lá bí bàbá ìyá fọ́lá. Okay. Today now. Fáàlì indomie mélòó ló wà náà stop ó sì pọ̀ bọ̀ a sì máa nígbẹ́ àbí díẹ̀ sí. àwọn bisikíìtì yẹn náà kọ. ẹ á ní. mami mọ́mi bólúwa rajà lánàá ìlàjì owó dẹ̀ ni wọ́n fún mi mo dẹ̀ sọ fún yín kẹjẹ́ ká máa bá wọn jà tá bá ń fowó síta mami àní rere. ẹ ní sùúrù ìlàjì owó nìyá bólú fún mi. bẹ́ẹ̀ni. bọ́tí nígbà tó pè mí ó sọ pé òun máa kó gbogbo owó wá ni. wọn ò fún mi lówó o. tó bá ti wá ṣe tán kó ètè lọ gba owó mi wá. ẹ̀yin lè jẹ́ kí gbówó yẹn lọ́wọ́ wọn lánàá. mọ́mí mọ́mí ẹ ká sọ mọ́mí ṣé bẹ́ẹ̀ ni mọ́mì Kọ́lá tó ń gbé lẹ́kọ̀ọ́. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ mọ́mì mojú yín yìí o bọ́ bẹ́ẹ̀ ṣe dárúkọ Kọ́lá mo mọ̀ pé èèyàn ẹ̀ náà lè máa jẹ́. bẹ́ẹ̀ ni mọ́mì. ẹ ṣé kò sí kí ni mo lè ṣe fún yín. mọ́mì kò sí ayọ̀ náà ni ẹ̀rọ lọ́wọ́. ṣé rántí pé ọ̀la ni birthday Kọ́lá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ <laughs> okay so <laughs> yes ma àwa lọ̀rẹ́ adẹ̀pọ̀ ju báyìí lọ àpọ̀ gan ní click wa ó wá ní bá a ṣe máa ń ṣe tí kan wá bá ti ń ṣe birthday bẹ́ẹ̀ yẹn a máa ń surprise nǹkan tó hàn lérò nǹkan tó hàn expect a máa ṣáà ṣe in a very big way láti múnú wọn dùn mo mọ̀ pé bí Kọ́lá ṣe wà yẹn ó ti máa mọ̀ pé a máa surprise òun fún birthday òun náà but kò lè ever rò pé ẹ̀yin máa wà nínú surprise yẹn so ẹ̀yin gangan la wá fẹ́ fi surprise yẹn because every time ní kọ́lá máa ń jọ̀rọ̀ yín lẹ́nu o a dẹ̀ mọ̀ pé ó lọ́ọ̀bù yín gidi gan ah. ẹ̀ dẹ̀ wà very important so ẹ bá kàn ṣe birthday yẹn lọ tó tẹ́kọ̀ọ́ dé gáà he ah, will be so happy ta ma wájọ kọrin happy birthday to you. ẹ̀wù ẹ má tiẹ̀ sọ̀rọ̀ jù níbi tí ẹ sọ pé Kọ́lá love me ah nígbà tí ó bá wá lọ́ọ̀fù ta ni kó wá lọ́ọ̀fù ẹ̀wọ̀ kékeré ni gbogbo yẹn àmọ́ èèyàn mọ wa tẹ́ wa ń ta sìn ẹ kò máa ń fòwà kan tó mẹ́ máa ń hùwà bíi pé kẹ́ máa díjà wa àgbàlagbà ni ẹ bí bẹ́ẹ̀ ṣe pákéjì gbogbo ọ̀rọ̀ yẹn tó dẹ̀ sí ẹ kò wá sí wàhálà ẹ jẹ́ kí n pè náà kí nǹkan tiẹ̀ kì í gbà ọmọ ọlọ́jọ́ bí o. ẹ mọ́mí mọ́mí but Eh, but mọ́mí ẹ má jẹ́ kó mọ̀ pé a wá síbí báyìí. Ah, eh. ẹ̀yin ẹ̀fìn yẹn lẹ̀. surprise ẹ máa bàjẹ́ bẹ́ẹ̀ tó bá mọ̀. ẹ ló ọkọ mi. màámi ó wà òkè màámi ṣé wà dáadáa. ah mo wà dáadáa àlàáfíà ni mo wà adẹ̀kú palẹ̀ mọ́ ọ̀la yìí náà lágbára ọlọ́ o ti ṣe tọdún ìwà ṣe tọdún tó ń bọ̀. Ah, màámi àwa nìyẹn o ìṣáájú ṣáà wà màámi ṣé kò sí wàhálà ṣé kò sẹ́ni tó yọ yín lẹ́nu màámi màámi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo bízì báyìí ẹ jẹ́ kí n pè yín padà màámi màá pè yín padà mo ti gbọ́ màámi. ẹ kò sí wàhálà ẹ máa pè é lálẹ́ àjọsọ̀rọ̀ lálẹ́ ó dàbọ̀ ọkọ mi ẹ yáṣẹ́ yáṣẹ́ yáṣẹ́. <laughs> ó lóun bí sí i. Penny every time ah ó láìkì iṣẹ́ o ah. ó láìkì iṣẹ́ kò fi iṣẹ́ ṣe rẹ̀. èmi ló fi jọ tẹ náà rí i pé èmi náà ti wà ní eh, ibi iṣẹ́ tèmi náà. ilẹ̀ ti wá ń ṣù. Eh. ká tètè ṣe pápá. yes yes yes twelve a.m. Bye. pọ́n. pọ́n kò fi ṣọ́ kò gbọ́ nǹkan tí wọ́n sọ èèyàn ń lọ tó bá dẹ̀ ti di ọ̀la a máa ríra kò tún ṣọ́ọ̀bù dáadáa o. mami eh? bó lẹ sẹ́pẹ̀ lọ yẹn náà. Ah, nígbà tí kì í ṣe pò kéètì sápò nígbà táwọn ẹni yìí ń sọ̀rọ̀. bóyá ẹ̀ ń bá mi ṣeré ẹ lè lọ o bẹ́ẹ̀ ni ẹ lè lọ àjọ ń lọ ni o ṣe mo pé tó fèmí ní kọ́lẹ́sì ṣọ́ọ̀bù ní sínú mi ò ní dùn. kò sí wàhálà ẹ jẹ́ kọ́. Ah, ṣé òun náà lè tẹ̀lé. oye ti ẹ ti mọ́ ni mary a ah, o. Oh. yẹ ìtókè tí ó ní bọ̀ ẹ má jẹ́ kó pẹ́ ṣé ẹ yẹ ká bá fọwọ́ kún ọjà. surprise la fẹ́ mú yín wá ṣe ẹ̀hẹ́ ṣé lẹ́yìn náà surprise yín báyìí surprise wo ló tún jẹ léyìí lọ ee mamẹ ṣe rí ibi tẹ wà yìí ojú ọlọ́mọ òtó ló ń pè o kò yé yín tẹ bá dún pẹ́kẹ́ báyìí ẹ máa kú ni. ẹgbẹ́nu sọ̀njọ́. fẹ́m fẹ́m ariwo kò sí tó bá wà ikú ni. hello boss yes sir yes wọ́n wà pẹ̀lú wa bí sir. àìsí ajé àwọn lè all right boss all right boss all right boss. wọn náà ti gbọ́ ṣe yàrá. ètò torí ẹ torí mo nírú yín níyà mo wò pé kò dẹ̀ ní da kí a máa jẹ yín kẹ́ máa mọ̀ di ẹ̀ṣẹ̀ tẹ̀ ń jẹ tí máa ń sọ̀rọ̀ ẹ máa interrupt ẹ kàn máa listen ó bẹ́tà bẹ́ẹ̀ yẹn fọwọ́ di ẹnu yẹn ẹ wo ọmọ yín tẹ bí tẹ́ kọ̀ kọ́lá òun ló ń kóyà jẹ yín so èmi kọ́ ni mo máa ṣe ìdájọ́ yẹn kò yẹ yín àwa dẹ̀ kọ́ la máa gbogbo wa tàwa ń báyìí kọ́ la máa ṣe iṣẹ́ táwa wá ṣe òun láti ṣe tí bọ́ọ̀sì bá dé. wọ́n máa ṣe ìdájọ́ yín. máyè bọ́yẹ máyè bọ́yẹ. máa mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn èmi ò máa bọ̀ bọ́yìn. báyìí bọ̀ báyìí bọ̀ báyìí bọ̀. kẹ̀kẹ́ dákẹ́ torí ti báyìí lásán ó máa skátẹ̀ ni. ṣé mo tún mọ̀ yẹn. kó má lọ jẹ́ pa mama pack his call. dọ̀rọ̀ alákejì. boss mo ti change orúkọ ìpadà sí Túnjí ni kí ló ń pè mí fún. ẹ ló Túnjí kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ tó fi ń pè mí kí ló dé. mo rò pé ìròyìn ti pọn ẹ àbó òtí rẹ ni sọ fún ẹ. kí la tún rí gbọ́ o ìròyìn wọn nìyẹn. bẹ́ẹ̀ni sọ́ọ̀ gbariwo òṣì tó ń pa ẹ̀ mo fẹ́ kó yí ẹ mo fẹ́ kó mọ̀ pé bọ́ọ̀sì ni mo jẹ́ mi sọ fún ẹ pé àti kékeré àti primary school ni wọ́n ti pè mí ní bọ́ọ̀sì bàbá ńlá ni mo jẹ́ sí bàbá ńlá kù bàbá ẹ̀ ìyá ẹ̀ wà bí àwọn tí mo gbé wà bí. Túnjí my own mom àtàbúrò mi wà pẹ̀lú ẹ̀ <laughs> biggest joke of the year. gàrí gàrí ni màmá fún wọn ìjọ tó bá wù mí màá ní kí yẹ ẹ gbà wẹ̀ mí ní fọ́ọ̀kàn yẹ ẹ o àmọ́ ebi ló máa pàyẹ́ ẹ̀ síbi èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ bàbá ẹ̀ ni mo jẹ́ ọ̀gá ẹ̀ wọ̀nyẹ èyí ọ̀rọ̀ ẹ̀. Túnjí Túnjí ṣó ń gbọ́ mi o ní mind láti kidnap mọ́ mi àti àbúrò tèmi ìyẹn ò tó ẹ ọ wà ní custody ẹ o wá ń fún wọn ní gàrí mu my own mom drinking garri mo blame ẹ nítorí garri ló máa ń fún ìyá ẹ mu ìyá ẹ ò jèrè ẹ rí kò dẹ̀ ní jèrè ẹ now listen to me Tunji and listen real good géèmù ìyá méjì ti sáyé láti play ẹ at the end of this game ti his name is Don. shege wey dey call me by dis time eh hello abdullahi hey naoni ah lafiya lafiya lafiya lafiya hey how's amiza ba damuwa ba damuwa ba damuwa ah <laughs> you see let me tell you here eh, as e dey so big so now so e go come for down don't worry ba damuwa. <laughs> Uh, Razanaki, why you? Oh, why you? Leave that one, leave that one, my friend. Uh, no, no, he knows what. Yo, see, see, see, see. Uh, you get the thing when we say, person go do, if say he go collect him own change immediately. Now price it now. <laughs> So, you know, now price it price you, then give her the price. Oh, no, no, no, no, no. Kí ló wọ́n sí nǹkan kan tá a fẹ́ ṣe àmọ́ wa lọ ni àwọn pípọ̀ yóò ń bá èèyàn ṣeré ah, àmì ọ̀rọ̀ ah, bẹ́ẹ̀ yàtọ̀ sí nínú ọ̀tọ̀ máa nà èèyàn wọ́n lè ṣù kò sí nǹkan tó lè ṣe wọ́n lè gbé èèyàn lọ àṣọ ah, ìwọ́jà kò ìjọ tí ẹ gbà wọn kan máa ṣọ́ bẹ́ẹ̀. mama jest na prosi. Monsa. So. Stand easy. Kí ni seasonal condition tó wà mí bá? There's no problem, sir. Everywhere is cool and calm. The boys are gallant. They are gallant, sir. Trust you. They are very gallant. gallant. Yes, sir. Aba mi ro ọjà ta mo I no see job do again Aba help me now. Ẹ dẹ̀ mọ̀ pé ọjà tí ni the best. Tí n bá rọjà tí n ta mi ni rọjà ta mọ́ now. Aba ṣé mo ṣẹ̀yìn ni. Ó ṣẹ̀ mi. Ah bàbá. No ó ṣẹ̀ mi. Tó fẹ́ gbóòótọ́. The truth is mo fẹ́ jẹ́ kí ọjà mi wọnú àdúgbò yẹn mọ́. Àdúgbò wọn debtors ni. Wọ́n ti ń jẹ gbèsè ju gbèsè yẹn ti pọ̀ jù. Normally ti bá deliver ọjà fún ẹ. You ought to have made payment like under a month or instantly. Lọ́yẹ̀ kò sanwó fún mi but Mama dúró de six months láti gbowó mi thereby making you a debtor also so tó ń jẹ lówó yẹn tí wọ́n jẹ mí lówó yẹn kò pay mi interest ni mo fi decide pé mo ò ní ever gbé ọjà or supply goods sí community yẹn mọ́ mo like ibẹ̀ yẹn gbèsè wọn pọ̀jọ onígbèsè ni mo fẹ́ dípẹ́ lọ́wọ́ onígbèsè that's just it. bàbá ẹ mọ bí tó ṣẹlẹ̀ ṣe bó ṣe wà ń sìn as e be right now i go change pattern mo máa change pattern mo dey máa deliver fún yín mo promise ẹ ajé change pattern. I go deliver. You go change pattern. I go deliver, bro. Oh, they're sure. I swear. Oh, Yeah. Um, you know what? Uh, my beer. Okay, Baba. Expect call me latest tomorrow. My okay, Baba. Done, Baba. No problem. Done. No problem. Order. Hey, eh, done. Crisis, Jewa. Yeah. Uh, Crisis. Yes. Ẹ eh, ìgbà tí àmàdébẹ̀ yẹn. Okay àwọn nǹkan tó ṣẹlẹ̀ mẹ́rin ò jẹ́ ká ti lè mí ìkún un láti ṣe kankan. ok ok um, ìgbà tẹ́ máa dé ilé ìyá Túnjí àbí crisis ṣẹlẹ̀ i'm listening kí ni crisis ló hàn kí ló ṣẹlẹ̀. Um, uh, um, uh, àti ṣiṣẹ́ wa ni wọ́n máa ń lọ́la ṣe àti gbogbo ìtọ́kálù àti ìlú wọn lọ́wọ́ akọ́jọ́ àkọ́bá àwọn àmì ok ìgbà tí ẹ dé ilé ìyá Túnjí tó yẹ kẹ́ adopt ẹ bá wọn àmì ìdí ẹ okay okay so kí ló wá ṣẹlẹ̀ what's up. don eh? it's like you don't you don't you don't get it. no make me get it now ah, is it not ti ma wa wrong as of me ìgbà tẹ délé ìyá Túnjí ẹ bá wọn àmì ìbẹ so what's up kí ló wá ṣẹlẹ̀. we leave we leave akúrò bẹ́ẹ̀ ni. kò sí nǹkan kan tá a fẹ́ dúró ṣe náà ṣé ká kojú àmì ká máa bá mi jà ní. àmì la pè é àmì tẹ̀rí nílé ìyàtúnjí ẹ leave. wọ́n fọ́bìṣì kí ló bá mi sọ yìí mo rán yín lọ àbọ̀tẹ̀yàn ẹni pẹ̀lú àmì bẹ́ẹ̀ ẹ wọ́n sá no tell me ṣé àmì jẹ́ bulletproof ni àbí àmì sọ fún yín pé ọ̀wọ́n ò lè kú wọ́n tẹ́ yẹ sẹ́lẹ̀ bì. bàbá àmì wọn bẹ àlefẹsẹ àmì bá mi. sísù tọ́lá sọ fún mi pé àlefẹ àmì ìjà ṣé àmì sọ pé ẹ lè bá mi jà ni wọ́n tẹ́ yẹ sẹ́lẹ̀ don't stop doing this now. stop Ah, kò possible ká bá mi jà náà. ṣé mi àti ò tí ì pa mi rì ni. Ah, eh, tell me. Eh, eh, èmi kọ́ ni mo pa mi èmi kọ́. but ó sì mi lọ. ẹ mo sá padà létà. but you were there. don don don. what shut shut shut up. don kílẹ̀ sọ yìí. don you don. ṣe ẹ ẹ bá yẹ kí n bínú sí ẹ bá yẹ kí n bínú sí èyàn adopt mọ́ mi àti àbúrò mi ọ kidnap wọn mo wá sọ fún yín pé kẹ́ lọ kidnap mọ́ mẹ́ àti àbúrò ẹ̀ padà ẹ̀yin ẹ̀ rí àmì. Is it not worth killing hundred army kẹ pa wọ́n dànù? Don, Don, you just have to take things easy. No, I can't Because... take it easy. Mo take it easy. Mom mi lọ kidnap now. It was my mom and my younger one they were abducted. Hey, ẹ understand what I don ṣẹlẹ̀ bí? you ẹ kì í take it easy. Don't bá débi ẹ ẹ ẹ dá mi. Kí lè sọ fún mi? Bàbá Amò, ó lè yí wa Please, don't. Ah. Oh. Don, Don, Don. Don. ọjọ́ mi. ohun tí mo ṣe ránṣẹ́ pé èyí ni wípé ṣé ẹ̀dẹ̀ ń gbúrò ìyá Kọ́lá. Hmm, ìyá ọ̀ṣà àgbúrò ìyá Kọ́lá o hmm, kódà gan-an ọmọ wọn tó wà ń gbòòrò wọn náà wọn ò gbọ́ nǹkan kan nípa ìyá àwọn rárá rárá o ìyóòsà ẹ̀rù ń bà mí ọdún ló wọlé dé tán yìí ààrẹ apàbí òòsà. ṣe rí ti àyà jíjá ẹ̀rù ń bà mí ẹgbẹ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ṣe bá wà ní ẹ wò lóòótọ́ apàbí òòsà ò sí ilé ọdún dẹ̀ ń bọ̀ a máa ṣọdún àdàmàrẹ́ nìnáwó sí òòsà wa a máa rápàbí torí tápàbí òòsà ò bá ti dé ní kíákíá a jẹ́ pé ìdílé mi ní. Ni ó yí kan nìyẹn ó kúrò ah. lórí ìdílé tí wọ́n nìyẹn. ṣé wàhálà ò wá dé báyìí. Ah, wàhálà ò dé ẹni sùn ẹ má má jẹ́ ká fẹnu pé wàhálà kankan ò dé ṣé ẹ wá rí nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù a máa rí àpábí tó máa pábí fún wa torí tá a bá ṣe bẹ́ẹ̀ ìlú bàjẹ́ ní o. Ah, àmọ́ ìyóò ṣà hmm? ẹ jẹ̀tẹ̀ wá nǹkan ṣe sí i ní kíákíá kó má lọ di pé ọdún máa dé tán àní rí apábí o ṣé mo pé ìyẹn máa burú jù. ẹni sọ Ah, ojú ò ní tì wá o. àmì ẹ eh, a lè fi wàdùwàdù ṣe nǹkan náà a dẹ̀ lè fi wàdùwàdù lábẹ́ tó bá gbóná a lè torí wípé hmm. ìyẹ̀wò ẹyin apá bíi òsì léwu àti wá tètè ẹ jẹ́ ká kó bá kú bíi ọjọ́ mẹ́ta kí aṣọ ọdún tàbí ọjọ́ mẹ́rin tá a bá rí apá bíi a ti mọ̀ pé ìdílé tó dẹ̀kan nìyí ìyẹn àá kó bàjẹ́ láyé olúgbọ̀n. ẹ̀yà wá nǹkan ṣe sí ní kíá kí wàhálà bá a má dé o. àmì rí wàhálà torí ah. kò bàjẹ́ láyé olúgbọ̀n kó bàjẹ́ láyé àrẹ̀sà kó nítorí ìwà bàjẹ́. àṣẹ o àṣẹ. kódà lèmi náà ṣe ránṣẹ́ pé yín ojú òní ti wà ojú òní ti wà lágbára ọlọ́run lágbára àwọn alálẹ̀ ojú òní ti wà. aṣọ àpọ̀lẹ́ yìí ò ní fàyà. àṣẹ àríyìn náà. mo torí ẹ ṣé o ẹ káwọn ọmọ o. Oh. lọ́wọ́ là tó. ṣé yẹn ni pé gbogbo iṣẹ́ ta sí yẹn ò yé wọ. Ah, kò yé mi o. kò sí ibi kankan yé mi. bọ́ bọ́ yín kọ́ wà lélẹ̀ ó kàn sùn ni. báwo mi ṣe ní sùn. Ah. bọ̀ gbàtà débi one two three yẹn. yọ òun nìyẹn náà ọmọ yẹn nìyẹn náà. náà ọ̀nà ọ̀bá tó lẹ. ọmọ yẹn ni olówó àṣà ìbí gangan náà. Ah. ṣé mo fẹ́ mọ̀ tí ni. ta ṣe minus yẹn ó náà pé bẹ́ẹ̀ mo gẹ́ẹ̀tì nǹkan bẹ́ẹ̀ bọ̀ bí a ti bá délé náà. hello hello hello sorry. Hello, ìbọlẹ̀ á bá mi bọ́rọ̀ no kí ló ti gbọ́ àgọ́ ọlọ́pàá tó ló máa lọ ńkọ́ wọ́n ní ká ní sùúrù sọ̀rọ̀ sùúrù lélẹ̀ tó wà nílẹ̀ àbí kí ló ń bá mi sọ odidi ọmọ ni ló máa fi sọ́dọ̀ mi náà máa gbé lórí kí ní sùúrù mi ní sùúrù jọlọ́ ẹ bá mi wá ọmọ jàre ká dá mi lóhùn ẹ jọ ẹ dá mi lóhùn ẹ má jà ìṣòrí burúkú o ẹ má jà ìṣòrí burúkú o ẹ má jà ìṣòrí burúkú ẹ bá ń wá ọmọ mi o ẹ bá ń wá ọmọ o ẹ bá ń wá o ẹ bá ń wá o ó pa fóònù mọ́ ọmọ ẹ má ti pa fóònù mọ́ mi létí. Ah, ọ̀dọ́ ìlédùn àwọn máa jẹ́ kí àjẹ mi kò fọmọ sọ́dọ̀ ọ̀rú mi bí mo ṣe tó yìí kọ́ ń gbé lọ mi lọ́wọ́ kí ni mo ti fẹ́ ṣe léyìn ọlọ́run ò dẹ̀ ṣàánú mi. grandma grandma ẹ ní sùúrù ṣé bó sọ wípé kẹ́ ẹ fọkàn balẹ̀ ọ̀nà máa rí ẹ ṣàmọ́mọ́ tẹ́ ẹ bí àwọn náà ní dúró. ó dààmú kò burú mo ti gbọ́ Mọ́mí ẹ̀ wọ́n rí o. Gbogbo bí tí mo lè wá sí pátápátá ni mo ti wá sí. Mi rí kódà àwọn ọ̀rẹ́ tí mo rí sọ pé àwọn jọ ń lọ ni kí wọ́n tó tó páàkì sáwọn lẹ́gbẹ̀ẹ́ tó dẹ̀ gbé lọ. Mi rọ́mọ mi. Eh? èmi àti bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ tó ń sìn náà sùúrù náà ló ní kí n ní ṣé sùúrù ló máa dọmọ fún mi báyìí. sùúrù sùúrù ọ̀rọ̀ lẹ̀ yí ẹ wó mi lọ. ọlọ́run ṣàánú mi o tani mo ṣẹ̀ tani mo ṣẹ̀ sùúrù grandma ẹ grandma ẹ má mà lọ ní ẹgbẹ́ pẹ̀lú. ọjà kò burú mo ti bá mo ti ní sùúrù mo ti ní sùúrù o mo ti ní sùúrù o. fọkàn yín balẹ̀ ah. ẹ̀yin náà ṣàmọ̀ kọ́ tẹ̀ fẹ́ àwọn náà ò ní dúró ó máa wọ ọmọ yín rí i. Ah, ó máa wà mo ti roko eh, eh, ah. kí ni mo fẹ́ kí ni mo fẹ́ kí ni mo ní ni kò sẹ́ni kò kọ́ lẹ́yìn ọkọ yìí. Tani! Tani! Ah! Àníkẹ́ ẹ wojú mi, look at me, look at me. Owó ojú mi. Nígbà tẹ̀yìn bá ń ṣe ah. báyìí, kí lẹ fẹ́ kí grandma máa ṣe? Bọ́bọ́ kan ṣoṣo, ó ní kọ́ni mo ní, ó náà kókó sí kọ̀ọ̀kan lẹ́yìn ẹ̀. Ọkàn yín, ó máa wà lá. Ó gbè fọ́nfọ́n lóhùn, dá padà. Ó gbè fọ́nfọ́n lóhùn, dá padà. Ó gbè fọ́nfọ́n lóhùn, dá padà ó gbé fún fọlọ́hún ikọ́ tẹ̀sán yóò ṣe mí mi mọ ọkọ tẹ̀sán. kó o tó lè yí sí mi kọ́kọ́ ẹ tó lè balẹ̀ ẹrù òòṣà tó wà lọ́wọ́ yín àfi kẹ́ ẹ dá padà bí bẹ́ẹ̀ kọ́ ó lè nísìmí. ẹrù òòṣà kọ́kọ́ sí lọ́wọ́ mi mi gba kọ̀kọ̀ lọ́wọ́ ẹni kọ̀kọ̀. lọ́tẹ̀ ọkọ ẹnu ẹrù òòṣà tó gbé kó da padà bí bẹ́ẹ̀ kọ́ ikú ni o. Ah. bẹ́ẹ̀ni ikú ni kì í ṣàrùn. yeah. kí ni ká ti ṣe yìí sí àlá tó lá yìí ìtumọ̀ ẹ̀ lágbára o ó lápẹ̀rẹ̀ ńlá. grandma kò ṣe kó lápẹ̀rẹ̀ kòkó grandma kò jọgàtẹ́ kò jọgàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti rọ grandma ẹ ṣàánú mi bá mi bọ̀ ọkọ mi sọ̀rọ̀ grandma ọmọ yín ni kò ní kọ̀rọ̀ sí yín lẹ́nu kó ṣàánú mi ikú ní nǹkan tó bá wà lọ́wọ́ ẹ kó filẹ̀ kó bá mi wọ́n mọ́ mi àgàmà ah, ẹ̀ṣọ́ torí ọlẹ́ bá mi bá sọ̀rọ̀ kó bá mi wọ́n mọ́ mi wọ́n ní kó gbé fòǹfò lóhùn. Ah. ó gbé fòǹfò lóhùn hmm, òwe ńlá ọ̀rọ̀ àgbà ó dà kò burú ìtàn ṣe kù. ẹlú ọkọ mi bóò ni ẹ kú iṣẹ́ látàárọ̀ jọ mo fẹ́ rí ẹni ní kíákíá báyìí dẹ̀ ni ò kì í ṣọ̀la. lẹ́ni ni ohunkóhun tó ń bá ṣe báyìí kò fi ilẹ̀ kó máa bọ̀ wá rí mi. the boss i just dey reason the matter nǹkan tèmi ń rò ni pé ó dàbí pé torí àwọn fámílì yìí don tagbe òun làwọn náà fi gbé junior i dey think say this thing na two different matter business matter family matter i dey think fẹ́ máa dà pọ̀ how e go be boss bóyá ká ká ká dá àwọn family ẹ̀ padà kó náà lè gbé junior wá wá tá a bá dá tiẹ̀ padà òun náà á dá tiwa padà. wọn kí nǹkan tó sọ́ọ̀sì kan ló fẹ́ sọ. So ohun tó fẹ́ sọ gangan yá sọ. ẹ̀mí dálábà ni make everything set. ó dà pórí ẹ̀ ti dàrú ó ti ya wèrè nìyẹn tó bá jẹ́ irú àbá tí wọ́n mú tó sọ fún mi nìyẹn orí ẹ̀ ti dàrú nìyẹn mà. ó ti kú nígbà tí wèrè yìí tó pa Martins tó pa sí junction bẹ́ẹ̀ ṣó ti kú ni orí ẹ̀ ti dàrú pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn dẹ̀. as your lordship pleases. oh better tẹ bá sọ bẹ́ẹ̀ ó dàrú náà ni. Ah, ah, boss ẹ má bínú délé sá nǹkan tèmi fi pé ọlá ń try láti sọ ni pé ká try láti wá nǹkan ṣe kó má lọ ṣe nǹkan tí yóò dáa fún junior. àbò ìyá wèrè mi sórí ìwọ náà ti dàrú ni a ṣe nǹkan fún junior tèmi kí junior wà bẹ́ẹ̀ náà kó wà bẹ́ẹ̀ àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé kò sí nǹkan kan tó lè ṣe fún ọmọ tèmi wọn ò bí ìyá ẹ̀dá no tó bá wá eventually tó bá pa junior Ma, má má má má má pààyàn lọ́ni kò sí kankan nu yín tó máa wà láàyè kò sí ẹnì kankan as in anybody tí bá ń rí lára dì mí kí n tó dọ̀dọ̀ ẹni màmá pa. Ah, as your lordship pleases. ṣọkẹ ti jẹ kí n rí ìrọ̀rùn ṣá. abẹ́yìn méjèèjì sí gbàgbọ́dì. Ah. ẹ ti fẹ́ máa betray mi. Ah, no tẹ́ ẹ bá betray mi ẹni sọ ilé ìtẹ̀sọ̀ yìí hello hello hello hello ní point tí mo wà ní time tí mo wà yìí mi fẹ́rẹ́ anybody. oh ẹ̀yin kulé lọ́ta wá inú ilé la ṣe ní gbé so tán sọ ni ẹ má wọrí ikú ń dẹ̀dẹ̀dẹ̀ ni dẹ̀dẹ̀ máa máa dẹ́kú tán máa fi múra wọn ni. papọ̀. hello boss wàhálà wà o. Wow. òrìṣà agiriyan òrìṣà agiriyan òrìṣà agiriyan hmm. mo mọ̀ pé òòṣà tó máa ń tó máa ń pani tó máa ń jíni ni mo mọ̀ pé òòṣà tó máa ń gbèyàn ni òrìṣà tó ń ta sí wèrè tó ń gbọ́tọ̀mọ ẹ̀ ni níbikíbi tó bá wà tó bá lọ kókó dé tó bá lodò kó bọ̀ kó wá gbóhùn ẹ̀mí ọmọ ẹ̀ àṣàbí nítorí pé ìdí ẹ̀ gangan ni wọ́n ti forí mi sọlẹ̀ sí èmi ni máa ń nọwọ́ sí ẹ lọ́dọọdún àmọ́ ó ní bó ṣe jẹ́ oríṣogiri yan mi ò fẹ́ kó o bínú torí pé àbíamọ nìyẹn lọ́jọ́ ọjà mo wá fẹ́ kó o joyè tatí wèrè báyìí ní tèkútélé a sùn má para jantigi àjà bí kíbi tó bá wà kó wá gbóhùn ẹnu mi mi ò lè náwó sí ẹ lọ́dún yìí kì í ṣẹ̀ṣẹ̀ mi arínúróde ni ẹ olùmọ̀ràn ọkàn mo mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi gbogbo ẹ̀ ló ti rí wíwá tí mi ò wà lọ́dún ìwú láti wá nawọ́ sí ẹ kì í ṣẹ̀bi mi o mo mọ̀ wípé tí a bá ti lè wà lọ́dọọdún láti wá nawọ́ sí ẹ ó máa bọ́ sí ìdílé kejì tó ti kúrò ní ìdílé mi èmi ò bínú o àmọ́ mo mọ̀ pé ẹni tó dọ́rú eléyìí wò ìṣọkùnrin ni ìṣobìnrin ni ìṣọmọdé ni ìṣàgbàlagbà ni oríṣi ògiri yan gbogbo ohun tí n bá sọ lénìí kó di àṣẹ ọ̀rọ̀ ẹnu mi kàṣà iṣẹ́ o bẹ́ẹ̀ ni èpè tí ń bá ṣẹ́ níwájú ẹ̀ kàṣà ìjà mo fẹ́ kó o dìde torí ìdúró gangan báyìí òun là ń bẹ́ṣù kó o dìde kó o bẹ̀rẹ̀ sí gbẹ̀mí níjà báyìí báyìí báyìí báyìí àmọ́ gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ó ti ọwọ́ ẹ̀ wá tí mi ò fi lè wá pabi lọ́dún yìí oríṣogiri yan mo fẹ́ kó o dìde pẹ̀lú ìbínú ẹ kóńtà ò má rí jẹ kó má rí mu kó má rí ná kó má rí lò kára kó ní kó jẹ kóró bẹ́ẹ̀ ló máa rí ó ti dàṣẹ ó ti dàṣẹ yóò ṣá. apàbí àtijọ́. mo ti wá di apàbí àtijọ́ ìyá òòṣà ẹ láwọ. ṣọgbọ́n kan ò digi láìsókàn ni ṣé kínní náà ti bọ́ kúrò nídìílé mi nìyẹn. apábí àtijọ́ ohun tá a jọ mọ̀ ni bí tá a bá ti ṣe àṣemáṣe láti nawọ́ sí òòṣà yìí ní ọdún kan ó ti bọ́ sí ìdílé mi-ín nígbà tí kì í ṣe ìfẹ́ inú ẹ. Eh àmọ́ gbogbo èpè tó ṣẹ́ nídìí òòṣà ògìrìyàn kò ní ṣàìṣe òòṣà ògìrìyàn náà wá dìde á wá lọ jà fún ẹ láṣẹ bó ṣe máa rí nìyẹn tó ní tolúwo tó fẹ́ ní tojúbọn ni. kò burú èmi ti gbà àmì èmi mọ̀ pé láìpẹ́ láìjù ẹ̀gbọ́n mi ló ń gbé nǹkan tó kọjá àwọn olè dẹ̀ ti fàṣẹ sí i bó ṣe máa rí nìyẹn. ìbí wọ́n gbà táwọn fifty ìbí wọ́n gbà láti fifty k ó ń parí fún àwọn pé trading. ó gba aláṣẹ fifty million parí mi pé five million. aláyé na five million which be worry you. you like money. no you no like money you no like money you no dey. ẹ ẹ wá tútù wà lẹ́yìn inú ẹ kí lọ kálájọ bí kí lọ mi lọ bẹ kí ló ṣẹlẹ̀ gbogbo mi ní ìdí owó gan ẹni mi ti gbẹ So you just wan collect money now. I need money. Uh, I say I need money. Uh, I dey solve. Mama for village now. Actually, you dey talk mo now, Don't go, we we'll talk for, we'll talk with them now. Hey! Ah. Wetin happen? Wetin happen? Wetin dey happen? Sai kakana, quiet. Wetin dey happen? Yes, mama, what happen Hey! go tell her. Are you dey point us? And I move back. Baba is around. No, no. Dọ́ọ̀nù dí ara. Ṣé mi ni dọ́ọ̀ yín fẹ́ máa try ìfọkànkan pẹ̀lú ẹ̀? Ṣé me, ni dọ́ọ̀ yín play game pẹ̀lú ẹ̀? Lẹ́mi, èmi, àti primary school not take pè mí At the primary school náà ti pè mí lọ́gàá. Èmi ni dọ́ọ̀ yín tẹ ìwèrè pẹ̀lú ẹ̀. Inú gbọ́dọ̀ bọ̀ wà o inú gbọ́lọ́gọ́ wọ ẹgbẹ́ tí lọ́kì ti ṣayé o lẹ́mi. ọ̀nà náà o wọ́n lóró madìyẹ o máa wòdì. àbọ̀ ìyá ẹ̀ ìyá ẹ̀ olómàṣà lẹ́mi èmi sì jọ. ok kò sí problem ìsú ẹran mọ́lẹ̀ dán débẹ̀ ó tu. mi sẹ́ran mọ́lẹ̀ wèrè yẹn débẹ̀ ó tu kò ní gbọ́ kò ní gbà mi máa fi yín mi máa fi pàrókò fún a lè mọ̀ pé ogun wà lẹ̀ gangan o. ọ ẹ bá yìnbọn. Oh, that's very good. Oh, no, I... Túnjí mo message. nice one Show nilu. Ilu as in ìlú téèyàn ti wá ṣó yìí very good Message ni fún ẹ sọ fún gbogbo àwọn aráàlú ẹ gbogbo àwọn aráàlú ẹ relocate kó wá ìlú mi lọ nítorí fẹ́lẹ́ yìí tó ṣe gbogbo ìlú ẹ ni máa pa tó ti gbogbo ìlú ẹ ni máa pa. Ah! máa pa ọba ìlú ẹ̀ máa pa queen máa pa everybody máa make sure pé ìlú yìí ò exist mọ́. really okay i'm listening Tunji, look for another village So for àwọn villagers eh, call relocate <laughs> good i love this game i love this game ja continue good. Don. hey, ẹ ẹ ah! ẹ má ké o mo fẹ́ rí omi lójú anybody ẹ má ké soldiers ni wọ́n mẹ́ they were soldiers wọ́n dẹ̀ kú gallantly so wọ́n ní ìdẹ̀kùn a máa bury wọn as heroes ni a máa fún wọn ní befitting burials okay? efizi make arrangement for ambulance kọ́kọ́ wọn lọ sí mortuary. no problem. Uh, relax okay everything is under control. Tunji bó ti lọ nìyẹn o. ní sọmọ mi ló yẹ kẹfì dì ní ẹ mo pé pé pé pé pé o pé kọ́ mi mọ́ mi pé pé pé o pé kọ́ bá mi wọ́ ọmọ mi o ológun náà kọ́ kì í ṣe ilé tó bá mi wọ́ ọmọ mi o. <laughs> mo bá wọlé lọ́pàá tẹ̀lé kò sí tó délé ìtì mi tẹ̀lé ẹ̀ bá mi wọ́ ọmọ mi ni mo sọ fún ẹ bá mi wọ́ ọmọ mi mo pé pé pé bá mi wọ́ ọmọ mi o ìwọ mọ mi bá mi wọ mọ mi bá mi wọ mọ mi bá mi wọ mọ mi o. èmi máa tẹ̀lé wọlé ìdíkan ìwọ mọ mi wọ́n mi ní kó bá mi wọ́ mi ní kó bá mi wọ́. ọ̀gá ẹ̀dá. ọ̀gá mi ti jáde ṣùgbọ́n wọn ò ní pẹ́ dé ibi tán lọ jìnnà. ikú wù mí kú ah! mo ti ń gbọ́ nípa ikú ah! mo fẹ́ test mo fẹ́ mọ bó ṣe rí. gbà kó pa mí. Ah! don't bàbá ah, ikú kẹ mi lè gbàbọ lọ́wọ́ yìí ah, àbá ẹ kéré aláyé ah, ẹ lè kú báyìí. mo ní kó pa mí mo fẹ́ mọ bí kú ṣe rí ni. wọ́n ní kó pa àwọn. don ọmọ ìdáyé wọn nìyẹn. kò síkú lójú yìí don. o ò lè pa mí. tí mọ́tẹ̀ máa pa yàn máa pa yín orú èmi kékeré pa don. o ò lè pa mí àbí. bàbá no be kill you. èmi lè pa ẹ o. bàbá mo dẹ̀ máa pa ẹ. sọ fún ẹ pé game tó fẹ́ bá mi play yìí i'm the master of the game o oh, redraw when it comes to killing. òkú ti pọ̀ lọ́rùn ẹ̀ ọ̀tún jí òkú ti pọ̀ gan-an àwọn tó máa sin ti pọ̀ gan-an ǹjẹ́ wàá meet self tó wà ní gate ẹ̀ ó wà lára àwọn tó máa sin ìwọ ló kọ́ sí ikú gbogbo wọn tún mo dẹ̀ wọ́n ẹ̀ o. pa àgbàlagbà. wọ́n ti wà nínú géèmù tipẹ́ kéèyàn one point five kó kú lójú mi kò ní mí nìsinmi. yes boss. respect. bàbá ni bàbá ń jẹ́ ògbọ́n tó sọ pé ẹgbẹ́ iṣu kọ́ ni yan ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn kan náà ti mú ẹ rìn tó ti mú ẹ jáde tàbí kó jẹ́ pé ifá tí wọ́n tẹ̀ fún ẹ responsibility wa kàn jẹ́ kan sọ fún ẹ wípé ọjọ́ ṣẹ́gun ò ní fún ẹ máa yẹ ẹ̀gùn àti tó máa kú. ṣọmọgẹ́rì ẹni ní tuesday hmm. ah. hmm. yá ọjọ́ ṣẹ́gun. tó bá fẹ́ kú wáyé tó dákú tó fi wá mú àwọn èrè pé yẹ́n yìí wẹ́lẹ̀ ibi ẹ̀gbà burúkú dàbí pákó tán roko àbóra alájà yẹn yẹn yẹn. ìwọ tó ti kú èmi máa pààyà ẹ. lọ kàwé lè wà o fẹ́ kú tán o dẹ̀ fẹ́ fáwọn èèyàn o fẹ́ fà wọ́n rìn kò ní dá fáwọn tó lẹ. àṣẹ bàbá. èmi ká ọmọ sọ́dọ̀ ìwọ àtàwọn olórí burúkú kan pàdé àkópọ̀ wọ́n àwọn tó máa lọ lọ́rọ̀ ẹ̀ wọ́n ṣọ̀rọ̀ two thousand mi hmm. hmm. ti ṣetán ọ̀rọ̀ mi ṣetán mi sọ fún ẹ hmm. mi ní lóbọ̀ mọ́ ordinarily ibi tó dúró sí yẹyẹpẹ lásán oògùn ni fún mi. rest anna cynthia má wọrí mi ò ṣe tọkọ ẹgbẹ àbí kí ni sọ. tuji i've always known you to to be a fool. ah but no, no, no, I, I, i never knew you were this foolish kí ni ah. our boss máa gba gọ́gù ló ló pe lórúkọ. máa gba gọ́gù lójú ẹ máa fi gun ẹlẹ́kẹ̀. bó ṣe ń wo yìí bó ṣe ń wo kì í ṣe gbẹ́ ìyá ẹ̀. bọ́ọ̀sì ta ni boss. àbí wèrè ni gbogbo yín ni máa pa gbogbo ipò máa sọ yín di one ah. one wèrè ni yín ni. Túnjí I warned you. Okay. o rí nǹkan tó ń sọ lẹ́nu ló yẹ kójú máa tiẹ̀ ìwọ mọ̀ wọ́n ẹran èmi device means láti gbé wọn escape it tells you that i'm smarter. na so na so na so done. mo smart ju ẹ lọ ní tuntun. òun náà ló ṣe lose gbogbo àwọn tó lose yẹn tó dẹ̀ kéré nínú àwọn two thousand tí mo yìí máa pa. òkú pọ̀ lọ́rùn ẹ. ẹ kò sí wàhálà wọ́n bí mi lè bẹ rojọ́. okay ariwo lásán ni gbogbo rádaràda yìí ohun tí mi ò ṣe nípa ẹ̀ ń sìn hmm, ò ní ọmọ mi tó wà lọ́dọ̀ ẹ̀ mi fẹ́ rí ọmọ yẹn ní alẹ́ yìí tí bá rọ́mọ yẹn lálẹ́ yìí ọmọ mi o o ma bínú tán o mọ mi dáadáa o ma bínú tán one to three gbé mọ́sán kúrò bẹ́ẹ̀. bàbá ti pa àṣẹ àṣẹ ló bá ń pa. bẹ̀rẹ̀ láti three. gbé mọ́tò yẹn kúrò mẹ́ẹ̀. bẹ̀rẹ̀ láti three. ọ̀bọ̀ yóò máa tẹ̀ ọ́ gbé mọ́tò yẹn kúrò mẹ́ẹ̀ mo méjì tó bá bí ẹ dá tún ah. fọwọ́ kàn mí tó bá bí èmi dá tó bá tó bá bí èmi dá wáyẹyẹ kémi fọwọ́ kàn wọ. àdìyẹ pásítọ̀ ni mo fẹ́ bàbá àgbàlagbà ó yá. wumi ọjọ́kíjọ́ tí ọ̀nà bá dí gàgà tó dí gàgà níjọ́kíjọ́ tó o bá yìn tí ò wọlé ìjọ́kíjọ́ tó o bá ta tí ò dún ìwọ ṣàtìbọn rẹ bá bíá kò yìn fónítọ̀hún kò sí iṣẹ́ kí iṣẹ́ tó lè wà lára rẹ̀ kò sí kó bá ṣe lórí àgbo bọ́ wẹ́nu odò tó bá ilé yín fún ọlọ́yà ń bọ́yá ọlọ́yà ń bọ́yá òun ló dín fáfú kínníkínní níjọ́ tí ń lọ rè báwọn nọ́jà awo ní wo lẹ́sẹ̀kẹsẹ̀ lónítọ̀wọ́ gbé burúgàjà ni ó fìlé ayé lẹ̀ ló gbòdì ọ̀hún lọ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. bàbá àgbàlagbà ó yá gbèsè. gbèsè. fìkan takuri gbèsè. ó yá yín tóbi gan. kò ní dáa fáwọn tó ní ẹ o. àmì jésù ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀. oya. mi sọ fún yín pọ̀ mọ́ mi ni. bẹ́ẹ̀ni bàbá. mi sọ fún yín pèrèpè ni. bẹ́ẹ̀ni bàbá. èèyàn ń parú èèyàn bẹ́ẹ̀ idiot tó wo yìí mi ti ránṣẹ́ rí olórí burúkú yìí mi ní pa ẹ́ kó yẹ ọmọ mi yẹn ni mi need fi ọmọ mi yẹn sílẹ̀ torí mo mọ̀ tí mo lè ṣe fún ẹ tó ti yẹn ń sìn but kó o lè mọ̀ wípé mo mí nìkan tí mo ń sọ ẹ̀jẹ̀ máa ń wù mí all the time ni àwọn tó kọ́ ẹ̀ máa wù ẹ́. ó yá bàbá. Eh! my leg my leg abẹ́sẹ̀ ń dùn mí Ye, ye, my leg ah my leg yé yé ah. àbọ̀wọlé àbọ̀dùdù oh. shut up tujibo sọ fún ẹ i'm a master of this game. Master, ni mo jẹ́ lọ́jọ́kọ́jọ́ tí wọ́n máa fẹ́ mo ní good news kan fún ẹ ikú twenty ni mo fẹ́ pa ẹ́ this is just number one twenty death. ayé ẹ máa bàjẹ́ ni mo na package this guy mo na package ananda kẹgbẹ́ sínú mọ́tò ikú ẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni twenty death mo fẹ́ fún ikú twenty mo fẹ́ fún wà lélẹ̀ ẹ package yẹ. ọlọ́run ilé tòmárì nìkan ṣáàlójú ẹ̀ wà báyìí ta ni mo ṣe tó fẹ́ ti bi ọmọ mú mi lọ́jọ́ alẹ́ tó fẹ́ sọ mí di àgàn ọjọ́ alẹ́ tó fẹ́ kéjò mi kọjá lórí àpáta kó má nípa ta ni mo ṣe tọmọ là ń sọ o èwo tó wà nù ti bàbá láti jẹta àtúrí yẹn náà ọlọ́run ta ni mo ṣe tó lóun ò ní dáríjì mi kí ni mo ṣe ṣé sátani fẹ́ sọ mí di àgàn ọjọ́ alẹ́ ni báyìí àbó fẹ́ sọ mí di ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ọlọ́run ṣàánú mi lérí ọ̀rọ̀ ọmọ mi àtọmọ ọmọ mi ọlọ́run ṣàánú mi bá mi wá wọn rí ibo ni tún jí wà mama eh, eh. ẹ ní sùúrù ẹ ah, fọkàn ara yín balẹ̀ sùúrù ìṣáná lẹ ṣáà ní kí n máa ní. Eh, ẹ ní sùúrù ṣé mo wípé ẹ ní high blood pressure kò dẹ̀ gbọ́dọ̀ tú kò gbọ́dọ̀ tú rise o ṣé mo ẹ ní sùúrù ṣé bí ìyàwó wọn ti jáde tó jẹ́ ẹ̀gbọ́n mi èmi dẹ̀ mọ̀ wípé bó ṣe mm. jáde lọ yẹn mm, wọ́n máa rí ọkàn wọn wọ́n mọ ibi tí ọkàn wọn ń jẹ̀ sí wọ́n máa wá wọn lọ wọ́n dẹ̀ máa rí wọn ẹ ṣọ́ bàbá ẹ mẹ́ta lójúmọ́ ni túnjí máa ń pè mí á pè mí láàárọ̀ á pè mí lọ́sàn á pè mí lálẹ́ ẹni ó máa yìí pé yín ẹni sùn ẹ fọkàn ara yín. mo ti gbọ́. àǹtí mi hm? Hm? àǹtí mi báwo ni àǹtí mi. káàbọ̀ o bó wàá ní ọkọ tó wá lọ látàárọ̀ dà ọmọ mi dà àbígbẹ̀yìn ló fẹ́ máa ọmọ mi dà ibo lẹ́yìn bá ti ṣe ibo ló wà eh, sọ̀rọ̀. sista mi ah. ẹ ṣáà ń gbọ́ tí grandma bèrè lọ́wọ́ yín pé báwo níṣẹ́ ti rọ́kọ yín ọkọ yín kọ́ grandma mi mẹ́rin tí mo ṣe tọmọ ni mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ìrọ́kọ mi gbogbo ọ̀dọ̀ wọn ni mo ti dé mi rí mi mo ti bẹ̀ wá sí mi mọ́bí tó wà. ìrì ah! ah! o. Ah! ẹ ò eh, eh, eh. rí ta ni ò rí tún jí tòótọ́ àwọn ọ̀tá wà nídìí ọ̀rọ̀ mi èmi gan ṣàwárí pé àwọn ọ̀tá wà nídìí ọ̀rọ̀ mi àwọn ọ̀tá wà nídìí ọ̀rọ̀ mi. drama ẹ̀ sùúrù gbogbo ìdẹ́ ẹ̀ ṣe yìí kọ́ ni solution oh. solution ni wípé ẹ jẹ́ ká wá nǹkan tá a máa ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. ó uh-huh. ti wá mi rí ẹ bá mi wọ ọkọ mi o ẹ bá mi wá mi ìbọ̀bí tó wà mí rí. ẹ kí la máa wá ṣe ń sìn ẹ wò. mo rí rẹ o sísá mi sísá <laughs> mi. mo dọkọ délé dájú. madam yìí àwọn ló wá ṣàlàyé kan fún mi. bọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ mọ̀ ṣe wá sọ tó sọ kalẹ̀ orí pọ̀rọ̀ yẹn ní wéètì kan wọn gbé ah ó lọ́wọ́ ṣe lọ yìí kì í ṣe ohun tí àwọn ẹ̀dá nìkan ṣiṣẹ́ lórí ẹ̀ àfi ká dé ọ̀dọ̀ yìí n tó fa táfà bá lọ́fíìsì ní ẹ̀ sà. Eh. bẹ́ẹ̀ sà. Um, madam ẹ tẹ̀kẹ̀ easy ẹ fọkàn yín balẹ̀ ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún mi. ṣe sà ṣe rí bí ọ̀sẹ̀ kan sẹ́yìn sà àwọn ọmọ mi mi máa wá rìpọ́tì police station ṣùgbọ́n ọkọ mi àti ọkọ mi ní kí n ní sùúrù ṣé láti bí ìkẹta báyìí láti wọ ọkọ mi àárín mi rọ ọkọ mi ẹ ṣàánú mi ẹ bá mi wá. sorry madam it's okay that's all right ẹ take it easy tí n bá gbọ́ àlàyé yẹn dáadáa n tẹ̀ ń jẹ́ kó yé mi ni wípé ọmọ yín lẹ̀ ń wá bí ọjọ́ mélòó kan sẹ́yìn ẹ fẹ́ wá report ìyá ọkọ yín àti ọkọ yín sọ wípé kẹ má wàá report àbí. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni. bọ lẹ́nu bí ọjọ́ méjì mẹ́ta nísìnyí ẹ tún rọkọ yín mọ́. ẹ wò bẹ́ẹ̀ni. mi dá tó nà ọ bá ti jẹ́ kẹ wá report tó bá jẹ́ pé ti wá report ló ṣe ṣe kó má di ń tẹ̀ tó ń wá ọkọ yín. ẹjọ́ mi kọ́ ọ jẹ́ kí n wá ní ẹjọ́ mi kọ́. ok uh, um, madam ẹjọ iṣẹ́ kí ni ọkọ yín yẹn ń ṣe. business man business ló ṣe hmm. bẹ́ẹ̀ ni ok um, ẹ má bínú ẹ má bínú mo máa ní láti béèrè ìbéèrè kan tàbí méjì lọ́wọ́ yín ok nice one ọkọ yín tẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí kó tó di wípé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ǹjẹ́ ẹ ṣàkíyèsí tàbí ẹ fura sí èèyàn kan tí ó dàbí ẹni pé aáwọ̀ wà láàrin wọn tàbí èdè àìyedè tàbí ká tiẹ̀ sọ pé bóyá wọ́n jọ da business papọ̀. àpò mẹ́nìkan bẹ́ẹ̀ ni ṣẹlẹ̀ ni tí mo sọ yìí òun àtọkọ mi máa fẹ́ràn ara wọn o ṣùgbọ́n lẹ́nu bí ọjọ́ mélòó kan báyìí mi mọ̀kàn tó fàjà láàrin wọn ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní bára wọn jà ní hmm. inú ìjà yẹn gan láti rí ọmọ mi tààtù àárọ̀ kan mi báyìí ẹ ẹ ṣàánú ẹ bá mi wọ ọkọ mi ẹ ṣàánú. okay okay ẹ ní sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ mo ti gbọ́ yín dáadáa ẹni tí ẹ sọ wípé òun àti ọkọ yín wọ́n dìjọ close yẹn báwo ló ṣe jẹ́ sọ́kọ yín. ọ̀rẹ́ ọkọ mi ni ọ̀rẹ́ kòríkòsùn náà méjèèjì ọ̀rẹ́ gungun ọ̀rẹ́ close. ok oh, ok um, n tó ṣẹlẹ̀ rèé madam eh, ẹni tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí ẹ sọ wípé ọ̀rẹ́ ọkàn yín yìí ǹjẹ́ mọ ọ́fíìsì ẹ̀ àbí ilé lẹ́mọ̀ àbí àbí báwo. mi mọ ọ́fíìsì ẹ o ṣùgbọ́n mo mọ́lé wọn kókó tó ń gbé. Hmm. bẹ́ẹ̀ ni. Ah, ok um, ṣẹ́rí ìgbà tẹ́tí mọ́lé yẹn ẹ̀yin fọkàn yín balẹ̀ lágbára ọlọ́run ẹ máa rí lágbára Ọlọ́run ẹ máa rí ọkọ yín ẹ dẹ̀ máa rọmọ yín lágbára Ọlọ́run ọba that's all right ẹ take it easy officer um, ẹ̀yin ni kẹ́ handle case yìí kẹ́dẹ̀ make sure wípé ẹ kó àwọn boys yín mọ́ra kẹ́dẹ̀ gbé gbogbo gbèsè tó yẹ kẹ́ gbé lórí ẹ̀ Okay, all right madam ẹ máa rọ́mọ ẹ máa rọ́kọ ẹ máa ní láti tẹ̀lé àwọn oníṣẹ́ gbogbo àwọn nǹkan tó bá yẹ kí wọ́n mọ̀ wọ́n tún béèrè lọ́wọ́ yín máa bèrè sódà wọ́n á lè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ẹ̀ kíákíá ṣé o ṣe sọ ẹ sọ. ìwọ ni bọ́ọ̀sì èmi ni dán máa who is the master of the game. Tunji, look at you. Just look at you, Tunji. Mo sọ fún ẹ, mo wọ̀n ẹ. Mo ní game to fẹ́ bá mi play you, èmi ni master of the game. So ti rí outcome ẹ. You must be very stupid. O mọ̀ pé mo promise ẹ kankan. Mo ní ikú twenty twenty deaths ni màá fún ẹ which means pé ibi tó wà yìí wàá wà bí for twenty days ọ̀la máa yin ẹsẹ̀ kejì ọ̀tún làmá ní kọ́ gé apá kan next one after that mo lè ní pé kọ́ blọ́ọ̀kì mú ẹ̀ kọ́ fún ẹ lásì identity mo kàn máa pa ẹ́ mo fẹ́ pa ẹ́ gradually ìtúnjí gradually so that tí bá ti wá pa ẹ́ tó máa package ẹ̀ you know what it feels what real death feels like ó yá wẹ̀rẹ̀ ni. I need a phone, please. You find phone? fóònù tó rà fún mi you must be silly màá wọ́n jẹ́ ọ̀tọ̀ sẹ́kù tó tún bẹ̀rẹ̀ fóònù ayé ẹ̀ máa bàjẹ́ ni ta ló fẹ́ pè olóòtú kù náà nípa. aṣọ aṣọ. tó bá try anything sí mi bẹ́ẹ̀ ni màá fìbọn fún orí ẹ̀ dànù ní gbogbo ilé ìpàdé àwọn ọlọ́pàá ti sọ̀rọ̀ àǹdí. sorry. na so i feel. Officer, I think there's a misunderstanding. What's, going on? Officer, cover. Sumo. Assume. Uh, Thank you so much. Àgbà àgbègbè kó orí ọmọ mi rà. Ọmọ mi. Move. Move. Move. Move. Move. gbà òun mà ní ṣe ọmọkùnrin láti kékeré mo bá tún jí sọ̀rọ̀ títí títí títí títí àfìgbà tó kó bá mi po lọ́jọ́ alẹ́ tó sọ mí dàgbà ọjọ́ alẹ́ gbọ́nà ìyá junior ohun tí ò yé mi pọ̀ ṣé o fẹ́ sọ fún mi pé látijọ́ tó o ti fẹ́ ọmọ mi tún jí o ò mọṣẹ́ tó ń ṣe. grandma ọmọ ìrìn tún jí ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé látilẹ̀ tó ti fẹ́ mi báyìí àjọ gbé ìṣòlógbálẹ̀ fún mi sọ́tọ̀. So tí má bèrè pé kí ni reason a ní ẹ torí àwọn ọ̀rẹ́ òun ni torí àwọn tó wọn jọ ṣiṣẹ́ pọ̀ ni oríṣiríṣi excuses ló máa fún mi ẹ̀yin náà mọ gbogbo ẹ̀ lẹ́mọ̀ sí ẹ mọ̀ pé kò sí bómi ti mú ìjẹ́ sí tí ìgbà ti sílé tó gbà mí síbà ọ̀dọ̀ yín náà ni mò ń bọ̀ ẹ gírámà mi mọ agbada dínkọ̀ tó bẹ̀rẹ̀ sí ní ka gbogbo ẹ̀ all sort of things tí mi ti ẹ̀ gbọ́ rí wọ́n ní pé ó ṣe drug dealer ó ń pààyàn ó ṣe eléyìí ó ṣe tọ̀hún grandma ká mo mọ gbogbo eléyìí ni màá ti pariwo síta tó fi wá ní pé wọ́n dọ́jọ́ kú fún yìí grandma ìwà ayé mi ló dé mi mọ́ pa ẹ̀mí mọ́ wọ́n jẹ́ kí mi wọ́n máa sọ ẹ̀wọ̀n kan tuntun jí kó mi sí ó sọ mi ló pọ̀ sọ gan póó grandma. junior ṣé orójú ayé àbọ̀ rí báyìí ṣé orí bíi tí bàbá ẹ̀ bọ́rọ̀ ara ẹ̀ dé ṣé orí tó sọ mí dàgbọ́ ọjọ́ alẹ́ lérí pé ká bá sọ̀rọ̀ kó má gbọ́ kó ṣàní tinú lòun máa ṣe. túnjí wọ́n bí wọ́n bá balẹ̀ ó ti náwó ẹ̀ gbọ́ ó ti yẹ wọ́n láfún gbàjú. o ti ya wèrè ni kí ló kí ló ké wèrè ni. túnjí túnjí ìwọ ní bọ̀ búrò tiwa ayé ti bàjẹ́. túnjí jí túnjẹ ayé ma bàjẹ́ túnjẹ ayé ti bàjẹ́ nípa gbogbo yìí wà lẹ́yà wẹ̀ túnjẹ yàtú jà. mama káwa ní sùúrù àbí mama káwa ní sùúrù ayé ni wà bàjẹ́ túnjẹ jà. ayé ní sùúrù ẹ jọ mama ẹ ní o jẹ́ tiwọlé ni kí ló apàyà ní tóbi àṣẹ àpàyà tún jí báwo kí ló dé kí ló ṣẹlẹ̀. sẹ́yìn ìyàwó ètò bímọ fún àbí ẹ wọ́n ọmọ yìí ẹ bóyá èyí tó bóyá fáìtò ọmọ wèrè tẹ́ lọ bí tó lọ rí ìfọwọ́ àbúrò tiwa. ẹ ní sùúrù ó wà nílé. ẹ tún jáde. Túnjí hmm, Túnjí. àwọn yẹn ló bóyá ẹsẹ yóò lè kọta àdàbò sí ẹ. Ah, wàá wèrè sí i. Túnjí ọlálejò. Ìwọ ìwọ bá bọ̀ tiwa, ìwọ yóò bá bọ̀ tiwa, àbáyé bẹ fọlẹ̀ náà ẹni sùúrù ń gbọ́ bá lọ ṣe jẹ́. ọtún jẹ fọkàn yín balẹ̀ jàre ṣé torí mo mo rí èpò ẹ ló lọ pàwọn ẹgbẹ́ wa ó ga o ẹ̀kọ́ péré ni mo gba pátá ń tiẹ̀ o tí bá lọ ṣe tí bá lọ ẹ̀mẹ́ ń kọ́. túnjí ti pa mí o ẹjọ ẹjọ ẹ má pàyà túnjí ẹ má pa túnjí ẹ má pàyà túnjí ẹ má pàyà. ká wí fún ni kó gbọ́ òun ni ìyá ọmọ ènìyàn ká sọ̀rọ̀ fún ni kó gbà òun nìyí ọmọlúàbí hmm, Túnjí Túnjí Túnjí hmm, gbogbo ìwà jàgídíjàgan tó ń jà káàkiri ìgboro yìí ò bá yí padà rẹ́pì lọ́tún wàhálà ló sì jọ̀ọ́ yí padà fírẹ lọ́kàn balẹ̀ kó o fi mí lọ́kàn balẹ̀ ṣé o ti gbọ́ ọkọ mi alágẹmọ kúkú ti bímọ ti ẹ̀ ná àìmọ̀ ọjọ́ ó kù sọ́wọ́ ẹ ṣàánú mi. Ah, ó dẹ́ ẹ lójú pé o gbọ́ báyìí ọmọ tá à ń bá wí tó ń warùn kìíní á parun lójijì ní o torí òní kọ́ o tún jí nítorí ọ̀la ni o ṣàánú mi ọkọ mi wojú mi ah, jọ̀ọ́ yípadà. torí náà mo bẹ̀ ẹ́ ní ọkọ mi ọ̀rọ̀ tèmi àti yẹ́ ẹ bá bẹ́ ẹ sọ ńgbà tó ò dẹ̀ ti ní bàbá mọ́ báyìí ó gbọ́ sí wa lẹ́nu o ọ̀rọ̀ ẹ̀ kó má bàa tún rí bẹ́ẹ̀ ilé náà lọ́jọ́ alẹ́ lágbára ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ ò tiẹ̀ ní rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ò ní rí bẹ́ẹ̀ o bí túnjí bá mi dé rèé o bí túnjí bá mi dé rèé o. Hmm.